بالله من الشيطان الرجيم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك لفوض المبين وإن يمسسك الله بدور فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوهي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أهنكم لتشهدون أن مع الله آلية أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشرقين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون ومنهم ما يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آيات لا يؤمنوا بها إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينهون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله طاهرين وعلى أزواجه الطاهرات وعلى صحابته المجاهدين وعلى سائر من سلك طريق السلف إلى أن تقوم الساعة أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أقبل فلو أدوك فلو أي الله lérí ìtọ́sọ́nà tó fún wa pé kò sẹ́nìkan tó yẹ ká dúpẹ́ fún kò sì sẹ́nìkan tó yẹ ká fìyìn fún nígbà tá a bá ronú àwọn oore àtàwọn dáadáa tá a lé tá a bá èyí tá a náwó sí tọwọ́ wa tó èyí tó fúnra rẹ̀ wá bá wa tá a wá ro gbogbo ẹ̀ táwa fẹ́ dúpẹ́ ẹni tó tọ̀ wá sọ́nà tó fi mọ̀ wá wípé kò sẹ́ni tó tọ́ sí kò sì sẹ́ni tó yẹ ju ẹni tó ṣe nírọ̀rùn fún wa ọ náà ni ọba Allahu àwọn èyí tá a sì lé tá a bá tá a náwọ́ sí tọ́wọ́ wa ò tó kódà ẹlòmíì tún náà gà ẹlòmíì tiẹ̀ lọ mú akọ́rọ́ ó mú gọ́gọ́ ó fẹ́ fi fà tó ń ti bẹ́ẹ̀ náà kò rí fà á ṣùgbọ́n ẹni tó jẹ́ agbọ̀yé wípé gbogbo nǹkan tó bá ti lè kọjá wa kò ní bá wa ní èyí èyí tó bá sì bá wa kò ní fòwárù ẹni tó jẹ́ agbọ̀yé tó jẹ́ amẹ́lẹ́ òun náà lọ́lọ́run ọba àlekè ọlá òun la fọpẹ́ fún ẹni tọ́lọ́run á rán sí wa pé kó wá ṣàlàyé eléyìí fún wa òun náà lànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ajẹ́rìí pé ọlọ́run ọba tó rán sí wa ọ̀kan ṣoṣo ní kò pé méjì ó nìkan níjọ́sìn tọ́ sí lódodo a sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹni olúwa rán sí wa òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe kì í ṣọmọ ẹ̀ kì í ṣara alẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba gbé dìde ó sì sá lẹ́sà nínú àwọn ẹ̀dá abara kó máa jẹ́ òjíṣẹ́ gbogbo àgbáńlá ayé wà máa rìsàlìnáàkà ìlà rahmatan lil alamin ọlọ́run ọba gbé dìde kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa wá bá òjíṣẹ́ náà tí ń jẹ́ Muhammad sallallahu wa alihi wa sallam kó máa bá àwọn ará alẹ́ rẹ̀ tí wọ́n mọ àwọn òbí ẹ̀ tọ́lọ́run ọba pa láṣẹ wípé kí wọ́n fọra wọn mọ́ tọ́lọ́wọ́n bá pa láṣẹ tó kọ́ àwọn òfin fún wọn tí wọ́n sì tẹ̀lé àwọn òfin náà tọ́lọ́wọ́n tó sọ̀dí tóun fi kófin lé wọn lọ tóun fi ní kí wọ́n máa tẹ̀lé kóun fẹ́ fọ̀ wọ́n mọ́ tí wọ́n wá dẹni àfọ̀mọ́ látara pé wọ́n tẹ̀lé tí ọlọ́run àwọn obìnrin rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba kó máa bá wọn bẹ́ẹ̀ torí pé òfin tọ́lọ́wọ́n bá fún wọn ń nínú suratul ó sọ fáwọn obìnrin ànábì ó ní yá nìsa ànábì yìí lásìtòǹnà ka ahadin minan nìsa ìní takọ ìtòǹnà falata dọ́knà fìlìkọ́ọ̀lì ọlọ́lẹ́yìn obìnrin ànábì ẹ yàtọ̀ sí gbogbo àwọn obìnrin ipò tẹ́yìn wà ó dúàtọ̀ àìtẹ́yìn wà ó ṣọ̀tọ̀ sí tàwọn obìnrin yòókù tó bá jẹ́ tòótọ́ ni ẹ páyọ̀ ọlọ́run látàdánà fìlìkọ́ọ̀lì. ẹ má máa dín ohùn yín tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ fàyàtúmá fi kọ́lbì ìmọ̀ràn ẹni tí àrùn ń bẹ lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ kó máa mọ̀ tàn mọ́ yín wàkọ́rùnà fi bùyú ti kúnnà èyí nìkan kọ́ ẹ má máa jáde bíi tàwọn obìnrin yòókù tí wọn ò lẹ́sìn. wọ́n bùkátà kan bá sì fẹ́ gbé yín jáde àṣeléwọ̀ fún yín pé ẹ má jáde àmọ́ ẹ gbọ́dọ̀ jáde níjáde àwọn aláìmọ̀kan tí wọ́n ń jáde ṣáájú kànábì ó tó dé. ẹ máa gbèrún yín dúró ẹ̀yin náà ẹ máa yọ zàká ọ̀rọ̀ sóòlà ohun gbogbo ìgbà ẹ máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run kẹ́sì máa tẹ̀lé tọ́lọ́run àtòjíṣẹ́. ọmọ rẹ̀ kì í sáyà. gbogbo ń tọ́lọ̀ wọn bá gbélé yín lọ́wọ́ tọ́lọ̀ ń kàkalẹ̀ fún yín tó làgbọ̀n yín lọ́rùn nínú òfin ọlọ́run ọba ń fẹ́ láti mú ẹ̀gbin láti mú ohun tí ń jẹ́gbin kúrò nígbèésí ayé ẹ̀yin ìbí àná bíi. tààtọ̀ ìrọ̀ kó sì fọ̀ yín mọ́ ní àfọ̀mọ́ gbogbo àwọn obìnrin tí wọ́n bá ń fẹ́ kẹ́gbin ó kúrò nígbèésí ayé wọn gbogbo àwọn obìnrin tí wọ́n bá ń fẹ́ jẹ́ ní àfọ̀mọ́ lọ́dọ̀ ọlọ́run wọn ò wá máa wo tàwọn obìnrin ànábì wọn ò máa fi ṣàwòkọ́ṣe wọn ò máa tẹ̀lé gbogbo àwọn tí wọ́n ti wá ń fọ àwọn obìnrin ànábì ṣàwòkọ́ṣe nínú àwọn obìnrin mòmìnì àwọn náà wà dẹni tó mọ́ kan gá níwájú ọlọ́run ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó mọ̀ bá wọn bẹ́ẹ̀. àwọn ìyàwó ànábì Aisha radiyallahu ta'ala anha ó ní nígbà míì àwọn iná èéfín ò ní rú nílé ànábì látìgbà tí oṣù ti lé títí tóṣù mi ò fi lé èéfín ò ní rú ń bẹ ìyẹn ni páwọn ò ní dáná ó ní àyàfi pé ọ̀kan nínú àwọn aládùúgbò àwọn a máa wá fún àwọn ní wàrà ẹran pé ata lè pè ní àgùntàn àbí ewúrẹ́ yóò àgbè fún wọn wọn máa jẹ díẹ̀ díẹ̀ ẹgbọn wàrà mélòó ni ẹran ewúrẹ́ àbí ni ó fún bẹ́ẹ̀ èéfín ò rú ń bẹ́ẹ̀ wọ́n sì jókòó tà nábì wọn ò torí ẹ̀ kú o ànábì sí òjíṣẹ́ ọlọ́run àwọn obìnrin tòní bẹ́ẹ̀ bá jẹ́ àfà tó bá fẹ́ lọ́jà díẹ̀ àbí bóyá nǹkan fẹ́ nira díẹ̀ wọ́n ní ibà fà lẹ́pẹ̀rẹ̀ yín ẹgbẹ́ o àwọn ò ní jẹ tíà o àwọn olè wa máa jìyà o ohun ó yí padà ṣùgbọ́n àwọn ìyàwó ànábì wọ́n jókòó bẹ́ẹ̀ kódà anabi sallallahu alaihi wasallam ń gbà mí bó bá béèrè lọ wọn kí lájẹ láàrẹ wọn ni ó mọ̀ sún jẹ nílé anabi ìdá yìí ni sọ ìmù anabi ó sì sọ dáwẹ̀ àwọn obìnrin ti wá lónìí ẹ̀yin àwọn ò lè o ẹ bá wa ń ni o àìjẹ́ bẹ́ẹ̀ ẹ lè jáde láàárọ̀ yìí o ọlọ́run ni ẹ tún lè yín ṣe tó tún ta ẹ wá ń ẹni àwọn obìnrin ànábì àwọn tí wọ́n ń tẹ̀lé tí ọlọ́run ni gbogbo obìnrin tó náà bá wá fẹ́ mọ́ kan gán wájú ọlọ́run yóò kọ́ sí àwọn obìnrin ànábì ìkẹ́ ọlọ́run làálàá kó mọ bá àwọn sọ̀hábà alimuja idun gẹ́gẹ́ bá a ṣe wí lánàá àwọn ni wọ́n fi ẹ̀jẹ̀ ara wọn ṣe omi táàbùrìngì Islam tó fi wá dà lọ́yẹ̀ lónìí ẹ̀rí pé tẹ̀yàn bá gbin hóró nǹkan àbẹ́sọ̀lá gbìn ó yàtọ̀ sí kéèyàn ó lọ igi gbogbo gita lọ́wọ́ bùkátà kálọ̀ mọ́ bomirin islam ń jọ́nà alọ́ ni ẹ̀jẹ̀ tiwọn làwọn àfi ṣe omi ń jọ́nà ta bùrìngì islam tó wà ìdálọ́ èè gbogbo ń táwa ń ṣe lónìí àwa ń jáwé sí òbí táwọn sàábé tí wọ́n ti sin ni tí wọ́n ti ṣe wàhálà anábì ní látàṣubú àṣàhábí ẹnìkan ò gbọ́dọ̀ fọ́nú fìrì kọ́ á bú èyí yòówù nínú àwọn sàábẹ̀ mi anabi sallallahu alaihi wasalam ó ní fawallahi ó ń fi ọlọ́run ọba tó dá gbogbo àgbáláyé òun fi búra láwọn àǹfàkọ̀ ahadukum misla uhudi dáàbà tí ọ̀kan nínú yín tó bá fi tọrẹ sójú ọ̀nà ọlọ́run in tó tó góòlù tó tó odidi òkè údù nínú òdiwọ̀n ọ̀kan nínú àwọn táyé ṣe sàábé yìí àwọn atọ̀rẹ̀ sójú ọ̀nà ọlọ́run kí la fi ṣètọrẹ àánú náà àwọn amú góòlù ìgbà tá a wá ṣe òṣùwọ̀n góòlù tó fi tọrẹ àánú ó wá tóbi tó òkè údù ànábì ní má múdà kò ní tó ń tí ń pè ní múdù gbogbo alásáàrí tí wọ́n fi máa yọ jákà nínú ààwẹ̀ àgbàdo ní àbọ́kà bàbà àbí alkama tí wọ́n ń pè ní wíìtì èyí tí ọ̀kan nínú àwọn sàábẹ̀ mi tó fi ṣètọrẹ sójú ọ̀nà ọlọ́run gbogbo góòlù tó tókè wúdù tó ń yọ wọn ò ní tó nínú ládá lọ́dọ̀ ọlọ́run wà lánà sí fàwù kò sì ní kódà kò lè tó lájí ẹ̀. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان الله عنهم ورضوا عنه وعاد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم. látara bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá wọn kó mọ̀ dá ọdún lórí àwọn èyí gbogbo ẹni tó bá rìnnà táwọn sàábé gẹ́gẹ́ bí àyà tá a fa kà fún wánú tauba ní ìsìn wípé wàlẹ́. àwọn tí ó ń tẹ̀lé wọn lójú ọ̀nà náà ní ti dáadáa àwọn tí wọn ò robí sáwọn sàhábà alladina ja'u min ba'dihim yaquluna rabbana ikfir lana wa li ikhwanina alladina sabaquna bil iman wala taj'al fi qulubina ghillan lil ladina amanu. rọba na ra'ufur rahim inú suratul Hashiri àwọn ha olúwa ìfìrìlànà ṣàforíjì fún wa waladina sabaquna bil iman àwọn tí wọ́n gbáwájú wa nínú gbàgbọ́ àwọn sọ̀hábà tọ́lọ̀ bá ní amana rasulu bima unzila òjíṣẹ́ ọlọ́run ọba gbàgbọ́ pẹ̀lú ń tá a sọ kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run náà ní kùránì gbígbí nígbàgbọ́ kùránì lẹ́mí ànábì ọlọ́run wá ní wà lè mìíràn àtàwọn onígbàgbọ́ òdodo àwọn wo lo onígbàgbọ́ òdodo tọ́lọ́run ń wí àwọn làwọn sàábé torí àwọn nìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ń jọ náà gbogbo àwọn ọlọ́run wá ní àwọn onígbàgbọ́ òdodo àmọ́ pé ìpínlẹ̀ àrẹwálé kúránì nílẹ̀ dìínà àwọn tí ń ṣáájú wánú gbàgbọ́ náà làwọn sàábé wala tajal fi qulubina gillan lilladina amanu májò mọ̀ wánú ẹ̀mí wa májò orú yẹlẹ́mí wa ìgúnrí kan àbí kórìíra kan sí àwọn tí ń ṣáájú wa nínú gbàgbọ́ mina sahaba wa tabi'in májò sílẹ̀mí wa rabbana innaka ra'ufun aláàánú nìwọ ọlọ́run oníkẹ́ni ọ́ áyà yìí ó wà nú ọ̀kan nú àwọn áyà táwọn àfáà fi ṣe ẹ̀rí pé àlesàdúrà fáwọn tó ti kú àdúrà ó sì bá wọn ìyẹn nu àwọn mùmíní ṣùgbọ́n àwọn kèfèrí inú wọn àlesàdúrà fún wọn torí tí wọ́n sọ ni pé ìfìrìlànà wàlẹ̀ ikhwanina ladina sabakuna bil àwọn tó gbà wánú gbàgbọ́ ni. torí náà nú àwọn kèfèrí àdúrà òní bá wọn àní sàdúrà fún wọn nínú àyà ọ̀nà lè láì tí lọ́wọ́ àyà mi tọ́lọ̀ ti kọ̀ fánàbí látara bẹ́ẹ̀ ike ọlọ́ọ̀lọ́ ọlọ́run kó máa bá gbogbo wa náà kọlọ́n kó sànù wa pẹ̀lú ògùn ọlọ́run àtúmọ̀ tẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nínú àlàyé àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú suratul an'am tí í ṣe súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. قل أغير الله أتخذ وليا فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل أغير الله أتخذ وليا فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين وإني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ọlọ́run nílé ànábì wí fún wọn agbọ́ ìrọ̀ lọ́ يتخذ وليا ibi ọ̀rọ̀ wàlíyù yẹn làwọn ń ṣàlàyé bọ̀ láti jẹta torí pọ́rọ̀ yẹn ọ̀rọ̀ kan tó pàtàkì ni lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bó ṣe pàtàkì láwọn àsìkò kan lánàá nígbà tí ẹsẹ̀ ẹran tó fẹ́ dàpọ̀ mọ́tẹ́rò ẹ̀sìn Islam ẹ̀sìn tó bẹ̀rẹ̀ nílùú Maka àti Madina ni tó wá fi kárí ayé ṣùgbọ́n nígbà tí Islam tó kúò nílùú maka tó kúò ní Madina tó wá sí bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Misra tá a mọ̀ sí Egypt ó lọ bẹ́ẹ̀ ó dé Morocco ó dé Libya ó wá bẹ́ẹ̀ títí tó fi wá dé èmi ní Mali ó dé Niger ó dé Senegal ó dé Nàìjíríà náà láyé àwọn sàábẹ́lẹ̀sìn ti wọ Nàìjíríà àwọn sàábé wọ́n ń bẹ láyé báyìí nígbà ti dé áfíríkà àwọn sàábé ń bẹ láyé báyìí kódà sàábé ló mú ẹ̀sìn wọ nàìjíríà nàìjíríà wà tá a jókòó sí wọ́n ń pe sàábé yẹn ní ọkùbà amir olómù wọ kánò sàábé tó là ń sọ o wa kan tí wọ́n ń pè ní olódàálẹ̀ nígbà tí wọ́n dé kọ ìrọ̀wọ́n torí pé nínú àwọn tó tẹ̀lé amúrù búnú làás wá sílùú misrọ̀ ó ní ọkùbà búnú amir sábẹ́lò náà ìgbà tó dé misrọ̀ amúrù búnú làás ní àsìkò ìjọba àbí khilafa umar búnú khotob nígbà tá à ń wí ẹ̀rí pé kò jìnnà rárá sígbà ànábì gangan torí pé umar búnú khotob ní àrólé ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ànábì wa muhammad ìgbà tí amúrù bùnú làás òun wá ni wọ́n fi ṣe amíru ní ìlú misrọ̀ ńjọ́ náà ó gbà bùnú amíru tún gbà yọ̀ǹda kó fẹ́ tẹ̀síwájú ìgbà tí wọ́n dé ìlú yẹn ni wọ́n á ronú pé yẹ káwọn dàlú kan lẹ̀ tí ó mọ̀ jẹ́ ti mùsùlùmí ibi tí wọ́n tọrọ ọlẹ̀ sí ńjọ́ náà ó wá jẹ́bi táwọn ẹranko búburú wà tí wọ́n mọ̀ pé àwọn ẹran tẹ̀yìn bá wọ̀ ọbẹ̀ tí wọ́n pààyàn ibẹ̀ ni wọ́n ní kí Ukba tó ṣáájú àwọn sàábé yòókù àtàwọn tàbí ń tiẹ̀ tẹ̀lé ń jọ náà ibẹ̀ ni wọ́n ní kí wọ́n lọ wọ̀ sí ẹ̀rí pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà lẹ̀ Yorùbá ń jọ̀hún báwọn àfa bá dé tí wọ́n ní ẹ̀fà wọn lẹ̀ wọ́n lọ fún wọn ní gbòòrò òrùpa àbíkẹ́ lọ fún wọn níbi tí wọ́n máa jòkú àwọn ibi tí wọ́n ń gbé yọjú ọmọ lọ́mọ bíi àkàlàmúgbó gbé yọjú ọ̀rẹ́ ibi tí wọ́n máa lọ bẹ́rí àwọn èèyàn sí tí wọ́n gbà pé àwọn ẹ̀mí ibú ń bẹ ń bẹ wọ́n ní afá ilẹ̀ nu ẹ̀ lọ́ọ́ lò ìgbàgbọ́ wọn ni pé afá yẹn ò ní bọ̀ láàyè wọ́n lọ fún kúbà búnú amir àtàwọn èèyàn rẹ̀ ibẹ̀ ni ẹ lọ wọ̀ sí kúbà búnú amir ní sí òní ó sì dúró wọ́n yan náfìlà àràkà méjì wọ́n bẹ̀ lọ lẹ́yìn tí wọ́n bẹ̀ lọ wọ́n wá ké sí gbogbo àwọn ẹranko tí ń bẹ ń bẹ okùnbà bùnú amiru ló ṣáájú wọn jọ náà ó ní àwọn ní sàábì ànábì à ń gbogbo ẹ̀yin ẹranko tẹ́ ń gbé bí gbogbo yín nke palẹ̀ yín maka mọ́ lọ lẹ́yìn ìkéde ẹni tá a bá bá ń bí ti òkú àwòpá àwọn tó kọ àkọọ́lẹ̀ èyí tó lálàáfíà tí èsì àkọọ́lẹ̀ èyí tí ò lálàáfíà àwọn ní gbogbo àwọn ẹranko sì bẹ̀rẹ̀ sí tò àtọmọ wọn lọwọ àwọn tó lè gbọ́mọ lọwọ lọ́wọ́ ọ̀wọ́ wọn sì tò jáde kú òun bẹ́ẹ̀ yẹn ní kairowan wọ́n dá alẹ́ lónìí. ẹ̀rì tó kú bàbá ni amir wàlíyún min aoliya ilá ìnìyẹn ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ yẹn látara kíni látara nǹkan méjì tó pàtàkì jù nínú àwọn kọ̀sọ́ìs tá a sọ pé wà fún àwọn aoliya òun náà ni imanu bilahi àti atakuwa ó nígbàgbọ́ nu ọlọ́run kò sọ pé ẹ omi emi èmi gbà mò ń bá yín sọ̀rọ̀ ẹ jáde ó kọ́ bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà ló wá ní àwa ni sàábí ànábì ẹ wọ̀rọ̀ ẹ rí i pé kò kò kò dojú agbára nìkanra ẹ̀ kò sì tún sọ pé bó bá tún ti rí bẹ́ẹ̀ ẹ tún fún wa lẹ́ẹ̀ bòmíì táwọn ẹranko báyìí pọ̀ sí á tún lọ lé wọn nísìnyí ẹ̀yìn tẹ̀ máa ń kankan kò sọ bẹ́ẹ̀ èyí ni. ó jẹ́ kàrọ ọmọ fún Ukba bunu Amir ọ̀rọ̀ Aliyu yẹn là ń bọ́ bọ̀ pé ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni so bí Islam ṣe ń bọ̀ nìyẹn ṣùgbọ́n àwọn Islam tún kú òun bẹ́ẹ̀ nílùú Mẹ́kà àti Mẹ́dínà ó tún lọ àwọn orílẹ̀-èdè bíi Iraq àwọn ibi Basra Kufa ṣé ẹ̀sìn mọ̀ pé àwọn ará Iraq ìlú anabiwa Ibrahim nìyẹn aleyhisalatu wasalam kó tó wá sí Philistine kó tó di pé wá ń gbé Philistine kó tó kú síbẹ̀ Iraq ló ti wá ṣé ẹ mọ̀ pé òòṣà ni wọ́n máa bọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn àṣẹ́kùbọ̀ àkídà òòṣà ń bẹ lára wọn kí Islam ó tún tó kú òun bẹ́ẹ̀ kó tún tó lọ sí àwọn ilẹ̀ Russia àwọn bíi Azerbaijan Uzbekistan àwọn bíi Afghanistan ní ẹlẹ́gbẹ̀ẹ́ China kí Islam ó tó wá sí India gbogbo àwọn ibi tí Islam ń lọ yìí ní ń bá àwọn èèyàn àtàwọn àṣà wọn pẹ̀lú àwọn ẹ̀sìn wọn pàápàá lórílẹ̀-èdè India àwọn ẹ̀sìn kan bẹ́ńbẹ́ tọ́jọ́ wọn ti pẹ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn tá a mọ̀ sí Buddhism àti ẹ̀sìn tá a mọ̀ sí Hinduism hinduism òun buddhism arákùnrin kan tá à ń pè ní gautama buddha òun buddhism ńlẹ̀ látara hinduism ni wọn ti ya kúò torí náà àwọn hindu wọn máa ń wo àwọn ẹlẹ́sìn buddha gẹ́gẹ́ bí àwọn tí wọn kọjá àlà nípa ẹ̀sìn wọn heretics làwọn ń pè wọn ṣùgbọ́n àwọn ẹ̀sìn yìí wọ́n ti ní àwọn ìgbàgbọ́ kan tí wọ́n sì ti gbìn sí ẹ̀mí gbogbo àwọn olùtẹ̀lé wọn nínú àwọn ìgbàgbọ́ yẹn náà ni pé gbogbo ẹni tí ó bá súnmọ́ lọ ń gbọ́dọ̀ jìyà gbogbo ẹni tí ó bá súnmọ́ lọ ń gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ jìyà ó sì gbọ́dọ̀ jẹ́ ni ìyà ń jẹ a padà sọ èyí lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá a bá ń sọ àwọn tembihat àwọn àkíyèsí pàtàkì kan ẹja fìyàn nílẹ̀ ibi tá a dé lánàá lórí ẹ̀ òun náà ni àwọn bìṣárọ̀ tá a pè ní ìró ìdùnnú fún gbogbo ẹni tó bá jẹ́ aoliya tó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run lórílẹ̀ a ṣàlàyé fún wa lánàá nú hadisi tá n kà hadisi tí òkú bá fẹ́ kú wípé ọlọ́run ọba yóò fún àwọn tí wọ́n jẹ́ ẹni rere yóò fún wọn ní ìró ìdùnnú tá a bá gbàgbé òun náà ni pé àwọn màláíkà kó sọ yìí pé ukhruji ayyatu an-nafsu tayyiba ila magfirati rabbik pé ìrẹ́ mi dáadáa jáde lọ síbi àforíjìn olúwa rẹ̀ àsọ̀bẹ́ẹ̀. Lana, nígbà tí à ka hadisi yẹn hadisi yẹn gùn O là ń kà lọ láti ṣàlàyé wípé wọ́n ní ìró dùnú láyé wọ́n ni ní nínú sàárè wọ́n tún ní lọ́run ẹ má jẹ́ àgbàgbé torí ẹni tí ò sí ń bí ẹjẹ́ ń sáré ṣe kùlásọ̀ ń ta ṣàlàyé fún wa ṣókì rẹ̀ a ní àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn àwòlìyá nínú ìntí ń bẹ fún wọn náà ní ròdùnú ìró òdùnnú yẹn yóò máa bẹ láyé yóò tún máa bẹ lálìkì àmọ́ nínú ìró táyé alákọ̀ọ́kọ́ tá a ṣàlàyé ń bẹ̀ òun náà ni wípé àwọn ẹni ire wọn ò mọ sọ̀rọ̀ ẹni yẹn ní dáadáa wọn sì mọ yìí a ní kò sí fún ọ̀rọ̀ àwọn ẹni tí ni wọn ò bá yìnyàn wọ́n sì máa sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa ẹlẹ́ẹ̀kejì òun náà la ṣàlàyé pé dáadáa yóò máa rọ onítọ̀hún lọ́rùn láti ṣe aburú yóò máa nílá láti ṣe ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ó lè lálàá tí ó rí ìró dùnú nínú àlá náà tàbí káwọn ẹni eré ó lálàá nípa ẹ̀ kí wọ́n rí ìró dùnú nípa ẹ̀ alélè yàtọ̀ sí àlá táwọn ẹni burúkú bá ńlá péyùn nì kì í ṣe àlá òdodo lẹ́yìn ta a ṣàlàyé eléyìí òun ni àwa sọ wípé nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé wọ́n ó tún rí ìró ìdùnnú òun ni ibi tá a wá ka àdìsí yẹn dé lánàá tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ní nígbà tí òkú kan bá fẹ́ kú tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tó jẹ́ nìire tó jẹ́ mùtákì àwọn màláíkà kan wà pẹ̀lú aṣọ léwá láti inú ọgbà àlìjẹ́nnà tí wọ́n fi òórùn tùràrí tí ó lóòórùn dúndùn bí ọba tùràrí tá à ń pè ní alimisk wọn fi ṣaṣọ náà màláíkà kó wàá pàṣẹ fún ẹ̀mí ẹ̀ wípé kó jáde báwo ni màláíkà ikú ó ṣe pàṣẹ fún òun náà ni pé màláíkà kó sọ pé àyàtú anafsi tayyiba ukhruji ila magfiratin minallahi wa ridwan ìrẹ́ ẹ̀mí dáadáa jáde lọ síbi àforíjìn kan látọ̀dọ̀ olúwa rẹ àti yọ́nú ẹ̀ ṣe pé ìró ìdùnnú nù ni. àwa ní nígbà tẹ́mi ò ní bá jáde tán àwọn mọ̀lẹ́kà wa gbé ẹ̀mí náà lọ sí sánmọ̀ gbogbo àwọn mọ̀lẹ́kà wa máa béèrè pé à ẹ̀mí dáadáa wo leléyìí wọ́n ó ṣílẹ̀kùn sánmọ̀ àkọ́kọ́ fún yóò wọlé àwọn mọ̀lẹ́kà sánmọ̀ àkọ́kọ́ wọ́n ó sìn títí dé sánmọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ó dágbére fún títí bẹ́ẹ̀ ìkejì ìkẹta ìkẹrin tí wọ́n fi dé sánmọ̀ ẹlẹ́ẹ̀keje tó bá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó nìkan lọ fi ìwé rẹ̀ sínú ilé yíwọ̀n ìjì alkitaba abdi fi ilé yín asàlàyé amáyà rẹ̀ wà nù Qur'an ìró ìdùnnú náà ni ibẹ̀ yẹn la dé a ní nígbà tí wọ́n bá ti sòkú yẹn àwọn mọ̀lẹ́kà wọn mọ̀ á wù nígbà tí wọ́n bá sin òkú yẹn tán ní tí ó ṣẹlẹ̀ ọlọ́run bó wà ní ẹ̀dá ẹ̀mí ẹrú sìn mi padà sílẹ̀ fàínì mi ní àkọlákùtùhùm wà fi àwọn ìdùhùm wà mí ní àkọríjùhùm tààrọ̀tàn òkúrọ̀ ibẹ̀ ni mo ti dá wọn ibẹ̀ ni màá dá wọn padà sí ibẹ̀ ni sì ti gbé wọn dìde. kọ́l adébí sallallahu alaihi ní fatu adúrú uhu fi jásàdì ẹ̀mí rẹ̀ ó wà padà sí ara ẹ̀ fàyà tí ìmàlàkà ni fàyùjìlísà nìyí àmàlẹ́kà méjì ó wà jáde sókù yẹn nù sàárè nínú ẹgbàá wa mi ànábì ní tí wọ́n bá ti da ilẹ̀ bo òkú tán tí gbogbo wa ń bẹ ń bẹ kò ní gbọ́ nǹkan kan tí ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n nígbà tí ẹni tó bá kán ìkú òun bẹ́ẹ̀ bá fẹ́ kú o yóò gbọ́ sísun ẹsẹ̀ yóò gbọ́ kẹrẹ òkú yẹn máa gbọ́ nù tó bá ti gbọ́ bẹ́ẹ̀ yẹn yóò sọ jí àwọn màláíkà méjì yóò wá yọ sí i wọ́n wàá gbé fàyàkùlá níláhùn amẹ̀lẹ́kà méjèèjì wa máa sọ pé mà rabbuk ta lolúwa rẹ fayakulu rabbi Allah yóò ní olúwa mi ní Allah fayakulani la uma dinuk wọ́n sọ pé kí lẹ́sìn rẹ̀ fayakulu dinil islam yóò ní ẹ̀sìn mi islam ni o fayakulani la uma ada rọ́júlù ládì bu'itha fikum ta ni ẹni tá a gbé dìde ọkùnrin tá a gbé dìde láàrin yín fayakulu wa rasulullah yóò ní oní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam fayakulani lahuma alamaka wọ́n wá sọ pé kí ló kọ́ yín kí ló kọ́ fayakulu yóò ní qara'atu kitaballahi fa amantu bihi wa saddaqtu yóò ní mo ka tírà ọlọ́run ọba ọ̀nà ní Qur'an mo gbà á gbọ́ mo sì pé lódodo fayunadi munadin fi samai in sadaqa abi fafrishu min alijanna wa albisu min alijanna wafta ula ubaban ila alijanna wọ́n ní tó bá ti dáhùn béèrè báyìí tán ni ẹnìkan wà á ké yóò kéde láti sánmọ̀ pé tó bá ti sòdodo ó sì ti sọ ẹtẹ́ ìtẹ́ kan fún láti inú ọgbà àlìjánà ẹ wọ ẹrúsìn mi náà láṣọ láti inú ọgbà àlìjánà ẹ ṣílẹ̀kùn kan fún lọ sínú àlìjánà ànábì ní fàyà àti ìmí ìhà wàtí ìbìhà ànábì ní yóò wá máa bá òkú náà láti inú ọgbà àlìjánà òórùn dúndùn rẹ̀ yóò máa wá bá láti inú àlìjánà gbogbo àwọn adùn bẹ̀ yóò máa wá bá láti inú àlìjánà fàyúfsà ùlà òfin kọ́bìrì ìmúdàbàsọ̀rì yìí wọ́n ni ànábì wa ní wọ́n wàá fẹ́ sàárè rẹ̀ fún sàárè yẹn tarùkó fún yẹn wọ́n fẹ́ ní òdiwọ̀n bíi tí ìríran rẹ̀ bá dé láàbẹ̀bí tẹ́yàn bá ṣe jókòó náà bí èèyàn bá ríran dé bẹ́ẹ̀ ni sàárè èèyàn ó ṣe fẹ̀ fún kò ní fún ma ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ yẹn pé ẹ wọ̀ ọ́ láṣọ ẹ tẹ́tẹ́ fún ìró dùnú ni fún torí pé ó jẹ́ kan nú àwọn ọ̀rẹ́ ọlọ́run lẹ́yìn eléyìí kọ́ọ̀l ànábì ní fàyà àti ìrọ́júlùn hasanu lè ọkùnrin kan wàá yọ sí hasanu lè tí ojú rẹ̀ rẹwà hasanu thiyab aṣọ rẹ̀ dá tọ́yìbùrè ìyẹn nìkan kọ́ oorun ti ń jáde lára rẹ̀ oorun tó dùn ní fayakul ọkùnrin yẹn wà máa ń sọ fún un sáré pé abshir abshir billadi yasuruka ada yawmuka lẹ́dí kunta tu'ad o o ìró dunu fún ẹ o good news for you ìró dunu fún ẹ ìró dunu. in tí ó dùn mẹ́ là ń fún ẹ ní ròdùnú lónìí èyí ti ṣàdéhùn rẹ̀ fún ọ fayakulu la uman ant òkúnu sáré tó jẹ́ ní eré yìí ó wàá máa pé ta ni ẹ o ukali wájì uyàjì ubilkhayi ojú rẹ ojú ẹni tó dé pẹ̀lú rore ni fayakulu ana amẹlu kasọ́ọ̀lì arákùnrin yóò ní èmi ní iṣẹ́ eré rẹ tó máa ń ṣe nígbà tó wà láyé fayakulu ẹni tó wà nù sáré yẹn tó jẹ́ ní eré yóò á ní. rọ́bì akimisaa ó oh, olúwa mi jẹ́ kọjọ́ gbèǹdé ó dé o hátà àríjíà ilà ahìlì wà máàlì kí n lè padà síbi ọ̀dọ̀ àwọn aráàlú mi àti dúkìá mi ìròdùn o n pé ó ti rí àlìjẹ́nà tó fẹ́ dé sí ó ń wò ó atẹ́gùn bẹ́ẹ̀ ń fẹ́ sí ń gbádùn ọlọ́run jẹ́ kí á mọ̀ tètè dé ó lè lọ gbádùn sí i tí ó wà lẹ́mìí tiẹ̀ nìyẹn ìyẹn ìró ìdùnnú fún wọn ṣùgbọ́n àdúwùlá ọ̀tá aláhùn ìró ìbànújẹ́ lòun máa gbọ́ ní tiẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní innal abdal kafira idha kana fi inqita'i min ad-dunya kèfèrí nígbà tó ń bá fẹ́ jáde láyé wà ìpẹ́lẹ̀ minal akhirah tó sì ti dojúkọ ọ̀run pé òun ti fẹ́ lọ nazala ilayhi minas sama'i malaikatu su'dil wujuh àwọn màláíkà tójú wọn dúdú ni ó wàá bá yóò wàá máa bẹ pẹ̀lú wọn ma'ahum lè máa so yóò máa bẹ pẹ̀lú wọn bí aṣọ káfà níta aṣọ lẹ́ẹ̀kan yẹn ṣùgbọ́n inú náà ni wọ́n ti mú eléyìí òní wá yajilisuna min umuddal basar wọ́n jókòó síbi tí ríran tiẹ̀ náà bá dé òréré ni wọ́n wà yóò ti wò pa àwọn màláíkà tí ó fi àjẹyàn lélẹ́yìí o thumma yaji'u malakul maut lẹ́yìn náà màláìka kú wà dé hatta yajlisa 'inda rasihi títí tí ó fi wá jókòó síbi orí ẹ̀ fayakul màláìka kú ni ayyatu an-nafsul khabitha ìrẹ́ ẹ̀mí burúkú ẹ̀mí tí ò dáa ukhruji ila sukhtin minallahi wa ghadabihi jáde lọ síbi ìbínú látọ̀dọ̀ ọlọ́run qal ànábì ní tafarrọkọ fi jásàdì yìí ẹ̀mí yẹn ó jáde kúrò lára rẹ̀ yantẹ̀sí ọ̀hà kama yantẹ̀sí ọ̀sàfúd minasu filimabilol wọ́n wàá fa ẹ̀mí yẹn ní rìwáyà mi ẹ̀mí yẹn ò ní fẹ́ jáde nígbà tó gbọ́ pé ẹ̀mí bú jáde lọ síbi ìbínú àti ìyà lọ́dọ̀ olúwa rẹ̀ yóò wàá lẹ̀ mọ́ ara yẹn kò ní fẹ́ jáde ànábì ni wọ́n wàá mú un tá a lè mọ̀ bí irin irin tẹnu ẹ̀ rí wọ́n gan wọ́n gan àpèjúwe ẹ̀ nìyẹn aṣọ tó nírun la dáadáa bí ọ̀gbọ̀ yẹn tá a rẹ́ sómi tí ẹ̀ bá ti rìn bọ̀ tí ẹ̀ wá fẹ́ fàyọ lódì kejì bóun ni ó ṣe rí ẹ wò pé yóò kó àwọn irun tó pọ̀ yóò aṣòro fà bẹ́ẹ̀ ni wọ́n ṣe fa ẹ̀mí yẹn jáde pátì lára rẹ̀ kò ò ní gba ẹ̀mí yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàyà àkùdùà yóò gba ẹ̀mí náà fàyídà àkọ́dà á lámìyàdẹ̀ rúhà fíyàdì ìtọ̀fàtàyìn bí màláìka ikú bá ti gbẹ̀mí yẹn àwọn màláìka tí wọ́n wá láti inú iná tí wọ́n wá tí wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ lọ yẹn wọn ò ní tiẹ̀ jẹ́ ó lò ṣẹ́jú kan ìṣẹ́jú àyá lọ́wọ́ màláìka ikú tí wọ́n gbà hátà yẹjẹ àlú àfitìlìkàlùmùsù títí tí wọ́n fi wá lọ fi sínú aṣọ tá a mú wá láti inú iná yẹn wàyà kúrújú ẹ̀mí yóò wá máa rùn fún gẹ́gẹ́ bí òórùn ẹran òkú ńbẹ́tí ẹran tó rùn jù nílé ayé bẹ́ẹ̀ ni ó ṣe máa rùn bùú yas adu nabi ha amaleka yóò wá máa gbé ẹ̀mí yẹn lọ sánmà falayamuru nabi ala malain minali malaika ti ila kọlu maada rohul khabis wọn ò ní kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ikọ̀ tàbí ìjọ kanú amaleka àbíká amaleka yóò máa sọ pé ẹ̀mí burúkú wo lélẹ́yìn nínú ríwáyà mi gan wọ́n ni ọlọ́run mẹ́jẹ̀ wọ́n gbẹ́ mi kọjá lọ́dọ̀ àwọn o fàyàkùlù na fulan búnu fulan àwọn mọ̀lẹ́kà ti mẹ́mi ò ní alágbájá ah, ọmọ alágbájá ni bí akọbáhi asmá ìhì láti kánà yusamma bí àfi dùnìyà èyí tó burú jù nínú àwọn orúkọ tí wọ́n fi ń pè láyé ni wọ́n fi pè bóyá wèrè ni wọ́n ń pè láyé pẹ́lú mi àlàjẹ́ rẹ̀ ní wèrè wèrè ee eh, bọ́bọ́ wèrè àni àwàpàwàpà ah, bọ́ì ó lè tó ajẹ́ wèrè ni wọ́n ni wèrè làwọn mú lọ ẹlòmíì ò lè lálàjẹ́ láyé tá a wà yìí orúkọ oríṣiríṣi làwọn èèyàn ń pera wọn tó jórúkọ bú láyé tá a wà yìí wọ́n sì tún máa fẹ̀ hò lórí ẹ̀ ẹlòmíì wọ́n ń pè ní àríjẹ́ǹdì mọ̀dàrú kò tẹ̀sí tó ọlọ́run kó ṣàánú wa àwọn orúkọ pọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa jẹ́ àwọn orúkọ yẹn o orúkọ dáadáa la gbọ́dọ̀ máa jẹ́ o ọlọ́run wa. tó hàtá yàntá ìyá bí ìlà sàmà ìdúnìyà títí tí wọ́n fi wá gbèdé sánmà ayé wọ́n ní yastafta ulahu fala yufta ulahu àwọn màláíkà yẹn yustafta ulahu fala yufta wọ́n wà ní kí wọ́n ṣílẹ̀kùn fún ẹ̀mí yẹn ní sánmà àkọ́kọ́ pé ẹjọ́ ẹ bá ṣílẹ̀kùn kẹ́mi yóò wọlé wọn ò ní ṣílẹ̀kùn fún un thumma qara'a rasulullahi sallallahu alayhi wa sallam ànábì wa ka àyà yìí tó wà ní suratu A'raf sura seven àyà forty sura ẹlẹ́ẹ̀keje nínú Quran àyà ogójì sura forty kí lọ́lọ́run wí ń bẹ́ẹ̀. ọlọ́ni ìnàlẹ́dínà kọ́dàbù bí aya tí na gbogbo àwọn tí wọ́n pe àwọn àmì wa nírọ́ nínú àwọn àmì ọlọ́ni kùránì gbogbo ẹni tó bá ní irọ́ ni tí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba kọ́ ni kùránì tí wọ́n sì ṣègbéraga sí kùránì tí wọ́n ṣẹ́rí ń bẹ́ẹ̀. ọlọ́ni látùfá tuftahu abu samai wọn ò ní ṣí àwọn ẹlẹ́kùn sánmà fún wọn ìtumọ̀ pé wọn ò ní ṣílẹ̀kùn sánmà lànàbí ń sàlàyé yẹn nígbà tí wọ́n ń gbẹ̀mí wọn lóòkè wọn ò ní ṣílẹ̀kùn sánmà fún wọn. èyí ò ní kankọ́ wọn ò ní wọ ọgbà àlìjánnà. títí tí ó fi ṣeé ṣe fún ta ni alijamalu ràkúnmí yálìjà fi sámi lè khiyat tí ó fi ṣeéṣe fún ràkúnmí láti gba ihò abẹ́rẹ́ kọjá níjọ́ tó bá ti rọrùn fún ràkúnmí tá a má bẹ́rẹ́ kalẹ̀ báyìí tí ràkúnmí gbabẹ̀ kọjá ìjọ́ náà wọ́n tó wà lìjẹ́ náà ìjọ́ náà wọ́n tó ṣílẹ̀kùn sẹ́mọ̀ fún wọn ọ̀rọ̀ yẹn lọ ṣe kí lè lóun fẹ́ owó mi ń kọ́ wàá gbàǹgbà díẹ̀ bá hu yín ńgbà àkùkọ bá hu yín kó wá gbà níjọ́ wo la àkùkọ fẹ́ hu yín àfáà ọlọ́run ní njọ́ bá ṣe é ṣe fún ràkúnmí láti gbàbẹ̀ kọjá njọ́ náà láṣì sánmọ̀ fún wọn njọ́ náà wọ́n wà lè jẹ́ náà. báyìí láṣì san lẹ́sàn gbogbo àwọn mùjìrìmọ́ọ̀nù àwọn ẹlẹ́ṣẹ̀ làwọn mí. yóò máa bẹ fún wọn nínú náà já anẹ́mọ̀ mi hádùn àsáwọn náà nítẹ̀ nínú náà já anẹ́mọ̀ ìtẹ́ náà ni o naam. wọ́n mi ń fa òkè ìmúgọ̀wáṣ àwọn iná èbìbò iná yóò máa wà látòrí wọn ẹ mọ̀ pé bí ìgbà téèyàn ẹ̀dá iná ẹ̀yìn iná tó pọ̀ wọ́n á máa dáàbò wọn látòkè inú àyà mi ọlọ́run bá ń sọ náà ó jẹ́ òye wa ó ní farot min kọ́sùwárọ̀ ó ní kàánà àjùmáàlù kàhán jìmáàlà tún súfurun náà ọlọ́run bá ní iná tá ń wì ẹ̀ta rẹ̀ ẹ̀rí pé tí bàbá pa ń jó yóò mọ̀ ṣe para èyí ó mọ̀ rí iná kan tí yóò mọ̀ ṣe lókè kẹ̀ẹ́ àbí. ọlọ́run ní ẹ̀ta wàrà náà ẹ̀yìn ẹ̀ yóò tóbi ọ̀kọ̀ọ̀kan ó máa dàbí àwọn àfin ńláńlá láyé níta lè fi wé nìyẹn ka annaha jimalatun sufrun yóò wá dàbí ràkúnmí aláwọ̀ yeye yóò pọ́n kẹ́ẹ́ ọlọ́run ní dàbò ìbíbó náà bò wọ́n látòkè náà sílé mi gbogbo alábòsí ọlọ́run ní o. ọlọ́run ànábì ní fatu àdúrú fi jásàdì yìí wọ́n wá dá ẹ̀mí rẹ̀ padà sí ara rẹ̀ wọ̀yà àti ìmàlàkáàni fàyàjìlìsánù yùjìlìsánù yùjìlìsánù fàyàkùláàni láhùmọ̀ rọ́bùk nínú ẹgbà wa mi ànábì sallallahu alaihi wasallam ó sọ pé ẹ̀mí yẹn wọn ò ní mú sínú sàárè ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.

àyà ènìyàn súrà àti àyà ìsọ fún wọn kí àwọn náà ṣe kí wọ́n kà súrà 22 àyà 31 wọ́n pè súrà tó láàjì ó yá kà. ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run. ó dà gẹ́gẹ́ bí ẹni tí kọ́rùmínà sàmáì tó ré bọ́ láti sánmà. tààtọ́fù tọ́ ìrù ẹyẹ bá gbé nǹkan yẹn jábọ̀ dòó ẹyẹ kan tún gbé ẹyẹ tí ń sáré lọ praa kí ni ó ṣẹlẹ̀ yìí náà fojú wo nǹkan kan jábọ̀ dòó ẹyẹ tún gbé. ẹ tí rí àfáàyè wa aya àwọn lẹ́ǹkà aya àwọn gangan ni wọ́n 31 tó rẹ̀mí gan orí o ṣùgbọ́n mo mọ̀ lórí ṣàlá náà kìí ṣe bẹ̀rẹ̀ áyà yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ o kúnà fáà àlìlá ìgọ́ náà ló rẹ̀ o ṣe ti rí mọ̀kánì sáhìn ọlọ́ni àpèjúwe mùṣìríkùn sẹ́mi pé wọ́n ju ẹ̀mí rẹ̀ lẹ̀ látòkè ó dà gẹ́gẹ́ bí tí ń bọ́ dòó ẹ̀yẹ́ bá tún gbé ẹ̀hẹ́n áótá wíbi ìrì tàbí atẹ́gùn kan gbé lọ atẹ́gùn àgàngán gbé lọ fọ lálálálálálálálá mọ̀kánì sàì ní ààyè tó jìnà rere látẹ́gùn yẹn gbé lọ ẹ wò ìyà tí ó kọ jẹ lọ́nà kó tó di pé wá wọnú sàárè yóò wá lọ bọ́nú sàárè gbí ìgbà náà ni ó wá sọjí tó bá sọjí anábíwá Muhammad ó láwọn màláíkà méjì yóò tún jáde sí i àmọ́ kílẹ́kà méjì wọn ò dóńwò torí orúkọ wọn gan munkar àti nakir látara nǹkan tí ò ṣe é gbọ́ tí ò ṣe é tí ò dóńwò ni munkar nakir tó bá ní munkar nǹkan tọkàn kọ ṣùgbọ́n ní ire yẹn kò ní ní òun lára torí pé ọlọ́run ọba àlékè ọlá sọ pé òun ó fún àwọn onígbàgbọ́ òdodo ní ọ̀rọ̀ tó bá a mú òun ó fún wọn sọ òun ó fún wọn ní ìdúró ṣinṣin. Naam. Ọlọ́run ní òun yusabitullahu ladina amanu. Àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run lóun ó fún wọn ní ìdúró ṣinṣin, òun ó fi wọn lẹ́sẹ̀ lélẹ̀, wọn ò ní sọ kábàkábà. Filhayati dúnìyà, ńgbà tí wọ́n wà láyé, tí wọ́n fẹ́ jáde láyé wọn ò ní wíwìkúwì wọ́n fi lè àkìrọ̀ tó bá dínú sàárè náà táwọn mọ̀lẹ́kà bá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ò ní ṣì wí wọn ò ní ṣì sọ tó ń tipá mọ̀lẹ́kà yẹn ò ṣe wò ọlọ́run fúnra ara rẹ̀ ó ṣe kí ni yóò ṣe ní rọrùn fún wọn láti wí yóò sì ṣe ní rọrùn fún wọn láti sọ bẹ́ẹ̀ bá gbọ́ lárúbáwá ju ọmọ ju ọba mọ́kà lọ ṣùgbọ́n téèyàn jẹ́ wọ́n wàá gbé jókòó wọ́n wàá ní mọ̀ rọ́bùk ta lolúwa rẹ fàyàkùlù àhàlà adìrí ní tí ó máa sọ ni pé hmm, mi ò mà fàyàkùlù ànílá umadínú wọ́n ní kí lẹ́sìn rẹ ní tí ó tún sọ ni là adìrí yóò lóhùn ò mà fàyàkùlù ànílá umadà rọ́jùlù lẹ́dí bó ìsàfihàn ta lẹni tá a gbé dìde láàrin yín fàyàkùlù yóò ní ààwù ààwù yẹn ni pé yàtàrọ̀ dẹ̀t làyà àrífù má dá sẹ́yàkùlù. لأنه مشرك كذب برسالة محمد صلى الله عليه وسلم في آياته ماذا يقول ذلك اليوم لا هناك torí pé ńgbà tó wà láyé ó ti pé ìjójíṣẹ́ ànábì nírọ́ ìtọ́nà fi náà ànábì ó pè nírọ́ kí ló fẹ́ máa wí ẹ̀yin náà rí láyé ńgbà tí wọ́n ní pa má ti ọ̀rọ̀ wọn lẹ́nu ojúkojú gbangbádẹkùn kedere bẹ́ẹ̀ wò ó di kó máa jẹ ṣú gbóná lẹ́nu kí ló wí kò ní rí kankan wí yóò lóun ọmọ náà ni fàyúnáàdì múnáàdì mìíràn sàmà nínú rìwáyà mi yóò ní tò mo gbọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ èmi náà ń bá wọn sọ mo gbọ́ táwọn èèyàn ń sọ báyìí èmi náà ń sọ ìlànà sọ pé <laughs> ṣé wọ́n ní akírun <laughs> nígbà tí wọ́n ti ní akírun ẹ̀já wa náà mọ̀ bá yín kí má sọ bẹ́ẹ̀ o tí wọ́n ní akírun ta ló ní akí ọlọ́run tó mò ń kí nítorí ọlọ́run pẹ̀lú ìrètí pọ́lọ́run ó san mí lẹ́san mo rò bóyé má ṣẹ̀sìn má sọ mí lẹ́nu o torí pé àwọn onísọkúsọ kan sọ pé ìsọnù ọgbọ̀n àwẹ̀ lẹ́nu wọn àwẹ̀ kì í ṣèsọnù o akó ah, àti lọ bí ẹni pé inú wọn ò dùn sí akó àti lọ pé sáà tí kò lọ rárá o rárá rárá o inú wa dùn pàwẹ̀ wà ta nínú rẹ̀ òdùn jókòó ìbáyìí ẹlòmíì ó ti mu mílíkì ní ìsìn ọdún tó lọ ní inú àwẹ̀ tó lọ náà ló sì mu mílíkì bàbá mi ní ìsìn kò rí nǹkan gbà lọ́dọ̀ àna rẹ̀ rí ọkọ ọmọ rẹ̀ ò fún ní nǹkan rí lẹ́yìn inú àwẹ̀ tó ti lọ tó ti fi nǹkan ránṣẹ́ sí wàhálà ìwé tó ti gbà ní ìsìn inú àwẹ̀ lè má ṣe kó bọ́ǹfìtà ránṣẹ́ sí bàbá ni ẹ kó mílíkì ránṣẹ́ sí ní wọ́n fi ìrẹsì ránṣẹ́ sí wọ́n fẹ́ wà ránṣẹ́ sí iṣu bàbá mi wọ́n tún fowó sí wọ́n tún wá ń kí bàbá lóòrèkóòrè sàlámù àlékún bàbá o akú sàárì tòní o tó bá tún dì sínú sàlámù àlékún bàbá o àní àkìíkù sínú ni o ó tún dọdún tí ń bọ̀ kó tún tó gbarú ẹ̀ bá wẹ̀ bá lọ ta ni irú ẹ̀ dùn báyìí ọ̀pọ̀lọpọ̀ wa tí òrin tí ó jẹ bá sàlọ mọ́sálásí ní sínú ó mú sàn ó jọ gẹ̀dẹ̀ ẹlòmíì sì tájẹ̀jẹ̀ àwọn mọ́sálásí tí nǹkan mọ́ pọ̀ lẹ́ ó dábẹ́ mọ̀ ibẹ̀ bó wà ní <laughs> máìlì mẹ́wàá yóò débẹ̀ ọ̀kẹ́ mọ́sálásí nǹkan a rọ̀sọ̀ mú ń bẹ̀ inú àwẹ̀ ẹnu ibẹ̀ ni ó ti kí mọ́ gribi yóò sì pàlú bẹ̀ ká lọ lé títí ìṣáì mọ̀ pé àwọn kan ó ni inú èédùn inú àwẹ̀ òun ó fàdìẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ó sì jiyàn àwọn tí wọ́n fẹ́ràn ọkà wọ́n jẹ ká ẹ̀rí ọlọ́run ṣàánú wa wàláhì àwẹ̀ nǹkan tó dáa ni kí làwọn ẹ̀fọ́ àyọ́ torí náà àwẹ̀ kì í ṣe sọnù ọgbọ̀n àwẹ̀ o kì í sì ṣe kó àtì lọ wàláhì inú wa dùn sí àwẹ̀ dáadáa ẹ bá ṣe jókòó sí tẹ̀fsíìrì tó bá di táwẹ̀ ò bá sí ní ìsìn ta ni ó wàá jókòó gbọ́rọ̀ ọlọ́run bí àfọ àjọ ẹ mo ní mo lọ àkúrẹ́ fún kinní kan ni ṣùgbọ́n ní ìsìn yóò pátì ọlọ́run ó sàánà wa látara bẹ́ẹ̀ arákùnrin yóò ní òun rí tí wọ́n ń ṣe lòun náà bá wọ́n ń sọ lòun náà bá wọ́n ń sọ kí ni wọ́n ń wí kò wá di ẹ̀ kí ni ìdí tí wọ́n fi ń sọ kò ṣe gbìyànjú ọlọ́run ṣe tiwa bẹ́ẹ̀ wọ́n ní tí wọ́n bá ti wá sọ bẹ́ẹ̀ olùkìlọ̀ kan olùpèpè kan wàá pè láti sánmà yóò ní kádàbà fàfrisù láhùn mìnà náà rí ẹ òpùrọ́ ni afrisula umina nari ẹ tẹ́tẹ́ fún láti inú náà ṣé àǹkọ́lọ̀ sọ pé tẹ́wà nù náà lẹ́ẹ̀kan taka wàftá ula uba ní ilà nari ẹ ṣí ilẹ̀kùn kan fún un lọ́sọ́jú ọ̀ nínú náà ilẹ̀kùn kan láti inú náà ẹ ṣí yàtí ìmìn harriha wàsàmúmiha yóò wá máa bá nínú nínú nínú sàárè rẹ̀ harru ìgbóná yẹn wàsàmúmi àti ooru náà yẹn ó máa wá bá ṣáà pé ìgbóná kan bẹ gbígbẹ lòun ìkan bẹ gbígbóná lòun ṣùgbọ́n tó wá jó ooru tóoru yẹn a máa jó yàn ju gbígbóná tí ò lóru e tó gbẹ lọ ẹni tí ò bá yé dáadáa téèyàn bá ń ṣe iṣu lórí iná àbí rẹ̀ sì tóoru rẹ̀ bá báyàn lọ́wọ́ ẹ rí i pé yóò jó yàn á pọ̀ torí pé nù físíìsì wọ́n pe kinní kan ní latent heat kinní àti specific heat capacity steam mm, physics, physics of it steam yẹn èbó ni ooru tó ń jáde yẹn ni steam ṣùgbọ́n kí ló dé tó fi gbóná bẹ́ẹ̀ yẹn the physics behind it ó là ń ṣàlàyé yẹn wọ́n ń pè kíní kan ní latent heat mo rò pé tiẹ́ ó ní agbára kan nínú iná tẹ́ fi sí yẹn gbígbóná yẹn ń bẹ nínú ooru yẹn yàtọ̀ sí gbígbóná tómi ṣe é mọ̀ pé tómi bá gbóná ó níbi ó gbóná dé ìgbà tó mi yẹn wá gbóná kọjá agbára rẹ̀ ló fi dooru oorun tún ti wá mú ìgbóná tó kọjá tómi sínú ló fi jẹ́ pé ooru jó èèyàn ju omi gbóná lọ. ìmọ̀ bóyá gbọ́ kínú nìyé ọlọ́run kó ṣàánú wa so oru gbóná náà ẹ̀rí wá ní gbígbóná àtooru ẹ̀ yóò mọ̀ wá bá ń bẹ̀ ni ló fi jẹ́ pé béèyàn bá ṣe nímọ̀ tó náà ni ó ṣe gbọ́ Kùránì yé sí àti súnà ìyẹn tọ́lọ́run bá fún ní ìtọ́sọ́nà torí tó bá nímọ̀ bú tọ́lọ́run ọ̀bá fún nítọ̀sọ́nà bẹ́ẹ̀ náà ni ó ṣe sọnù sí gbòrògbòdìyẹ ṣùgbọ́n ẹni ọlọ́run bá bá tọ́sọ́nà bímọ rẹ̀ bá ṣe ń ga sí nínú èdè bímọ rẹ̀ bá ṣe ń ga sí nínú ìmọ̀ gbogbo ìmọ̀ pátá ní òmọ̀ ràn lọ́wọ́ láti gbọ́ kùránì yé sí òun kùránì kọjá ń tẹ́ni tí ò nímọ̀ tó ń tó ń ń bẹ̀ tẹ́lómi ó ni àti wá ṣàlàyé rẹ̀ ó nira torí tí ó jẹ́ gbọ́ yé yóò kọ́kọ́ tó bí ìṣẹ́jú mẹ́wàá tí è ṣàlàyé ẹ̀kọ́ tó gbọ́ nǹkan náà yìí tó ayé ó lè yọ̀rọ̀ náàwù lórí ń bẹ̀ tí wọ́n á pé ọ̀hún náàwù yìí tó ga èwo ní fáìlì mọ̀ fúlù ń bí yóò àforí rò yóò àfàjáde yóò ní Allahu Akbar ìwọ ò sì mọ náàwù bó ló ṣe fẹ́ ṣàlàyé fún ọ àbí tọ́lọ̀ ń lo ọ̀rọ̀ kan ó pé sọ́rfù ni tatanazzalu alayhimul malaika tatanazzalu aláàkúwà àwàláyé ló fẹ́ ṣe fún ọ̀nà yóò take time so látara bẹ́ẹ̀ bí màá kálukú bá ṣe jindò sí náà ni kùránì wọn ò yé èèyàn sí ṣùgbọ́n bọ́lá bá ṣe wá fún wa ní làákàyè àtòyé sí láṣẹ lè ṣàlàyé ẹ̀ fẹ́ni tí ò ní rúmọ̀ yẹn ẹlòmíì nímọ̀ yẹn ó lágbọ́yé ẹ̀ ṣùgbọ́n àti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ọlọ́run ọba òbó ẹni tí wọ́n ṣàlàyé ẹ̀ táwọn èèyàn ń gbádùn ẹ̀ ó ṣeé kó mọ̀ nímọ̀ tó ẹni tí ò lè ṣàlàyé yẹn ṣùgbọ́n tó ń bá ti gbálàyé lọ́dọ̀ ẹni tí yóò lè fáwọn èèyàn ẹ̀bùn tọ́lọ̀ fóníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kò sẹ́ni tọ́lọ̀ wọn ṣe fún àfẹ́ni tó bá tó látara bẹ́ẹ̀ ooru yẹn yóò mọ̀ wá bá níbẹ̀. ọlọ́run bá lè kí ọlá anabi ó ní ooru gbóná láti inú náà yóò a wà fún sàárè yẹn mọ́ hàtà tàtẹ́lifà fi àdìláàwù títí tó fi jẹ́ pé ẹ̀fọn ta ẹ̀ ẹ̀fọn ha rẹ̀ egun gbáyà àtọ̀tún yóò kó sínú tòsí yóò fún mọ́ra wọn pàrà yóò wọnú ara wọn ẹ wo gádígádí yẹn ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wa o wàyà àti ìrọ́júlù kọ̀bí ìhòlèwájì ọkùnrin kan tó bù rẹ wà lójú yóò wá yọ sí kọ̀bí ùsíyàbí bẹ́ẹ̀ náà ni aṣọ tó wọ̀ yóò jẹ aṣọ tí ò dáa ìyẹn nìkan kọ́ onítọ̀hún náà múntínú rí bẹ́ẹ̀ náà ni òórùn tí ó máa jáde lára rẹ̀ yóò máa jẹ́ òórùn tí ò dáa àwọn ará abẹ́kúta mú lọ bẹ̀ ńjọ́ kan kí ló ń ta sánsán báyìí àṣé òórùn burúkú ni ẹ ń sọ pé ó ta sánsán bíi pé èèyàn kan so táwọn ni kí ni ń rùn kí ni ó ń ta sánsán báyìí lọ́dọ̀ tí wá sí ní òórùn tó dá ní ta sánsán èyí tí ò dá lóórùn àwọn ní kí lọ ń ta sánsán ní ẹ́ ìsó ní tó ń ta sánsán yìí <laughs> èdè <laughs> òórùn bú bó ṣe rí nìyẹn èdè yàtọ̀ síra wọn wa àwọn kan ní mi dí mi dà àbíbò ni <laughs> mi dí mi dà àbíbò ṣe ń wíyàn mo gbọ́ lẹ́nu ni ó lọ́rẹ̀ẹ́ èyí táwọn ń pè lọ́rẹ̀ẹ́ làwọn ń pè èyí táwọn pè lọ́ta láwọn lọ ń pè lọ́rẹ̀ àwọn ará tó nù ọ̀tá nù ṣọ́ọ̀rẹ́ nù Allah ni bàbá ọ̀tá mi dé àdá mi dà sì ni ọ̀tá mi àdá mi dà bẹ́yẹn bá rí bẹ́ẹ̀ lójú ẹ̀yìn ò ni kí ti dú àwọn ọmọ ìsìn wọn lójú ba <laughs> ọlọ́run ṣàánú wa bọ́lọ́run ṣe ṣe nìyẹn nínú sọ́rọ́tù rúùmù ọlọ́run ní wà mí náà ayá tì í kọlíkúsàmà wá ti wà láàrdì wá ti láàfù fi àlìsínà ti kún wà àlèwà ní kún iná fi dálíkà láàyà tí ń lèlè àlìmín ọlọ́ọ̀bá ní nínú àmì òun ọlọ́ọ̀bá ní ṣíṣẹ̀dá sánmà àtilẹ̀ àti ìtìláàfì fi àlèwà ní kún wàlìsínàtìkún yíyàtọ̀ tí àwọn àwọ̀ ara yín tí wọ́n yàtọ̀ síra wọn dúdú ń bẹ pupa ń bẹ funfun ń bẹ àyìnrín ń bẹ nínú wa náà làfin oríṣiríṣi àwọ̀ la ní wàlìsínàtìkún èdè wa ahọ́n wa tó sọ̀tọ̀ọ̀tọ̀ èdè wa tí ò jọra wọn ọlọ́run nú àmì òun ni ẹni tí ń sọ èdè ilé àtẹni tí ń sọ tọ̀hún ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ ká lè mọ̀ yí pé ọlọ́run ọba alágbára ni gbogbo ẹ̀ sí lọ́lọ́run ọba ń gbọ́ lẹ́ẹ̀kan náà toró náà ló fún wọn bẹ́ẹ̀ tó bá fẹ́ mọ̀ bó ṣe tó níwọ̀nba làákàyè ọmọ èèyàn lọ gbé rédíò mẹ́wàá síwájú kó wá túnù sí different station mẹ́wàá kó wá máa gbọ́ lẹ́ẹ̀kan náà kó píkì tí wọ́n ń sọ kò tí ẹ̀ nídìí mẹ́wàá kó méjì síwájú ẹ̀rí pé wọ́n máa ń ṣó bọ́ọ̀lù tí wọ́n bá ní wọ́n ń ṣe replay wọ́n tún máa ń ṣó àwọn kinní kan sálẹ̀ tó àbí ẹ̀yin tẹ̀ ń wo news wọ́n máa ń ṣe ọ news wọ́n máa ń scroll ẹ̀ tó bá ń ka tí ń scroll ò ní rí ẹni tí ń ṣe lókè tó bá ń wo tòkè ò ní rí scroll kà ojú kan sí méjèèjì wà o. àbí kò try rẹ̀ fi áfóònù kan síbi kó máa ka súrátù Bákọ́rà fi áfóònù kan síbi kó máa ka kínní ó pè wàhálà òde bá ọ ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run èyí òun náà wà lè láì masáàlì láàlá ọlọ́run eléyìí àmì ni fún àwọn onímímọ̀ kìí ṣe lílẹ̀ àlàmí lílẹ̀ àlìmí àwọn tí wọ́n jó onímímọ̀ àmì ni àwọn tí ó tètè yé làwọn tí wọ́n ṣe linguistics linguistic studies àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ ti pọ̀ jù ẹ wonú èdè Yorùbá ẹ wo ìran ẹ wo èdè tá à ń sọ ńlẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn ará wa ń bì lákòókò tí wọ́n bá ti ríyàn tí ń sọ Yorùbá aró ètí ń sọ lẹ́nu ìwọ́n ni ará Ọ̀yọ́ bẹ́ẹ̀ sì ni èdè yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ bá ti kọjá lọ́yọ̀ tó kọjá Ògùn odò Ògùn sókè ó bẹ̀rẹ̀ láti sẹ́yìn lọ́ba àwọn òkè Ògùn nú ó rí pódì kó máa rán mú sọ̀rọ̀ òdìgẹ́ ìhun máa rán mú ẹ̀dẹ̀ dáadáa ẹ̀dẹ̀ dáadáa àwọn èdè kan ó tún bẹ̀rẹ̀ sí jáde ń bẹ̀ ọ̀tọ̀ ló ń kò ọ̀tọ̀ ní gbóǹnà àwọn ẹlẹ́wọ̀n sọ pé ó wí ó wí wọn ò ní sọ pé ó sọ kódà láàrin ẹdẹ àtòṣogbó ń bẹ̀ yẹn àwọn kan ó ní pé ó wí pé tí bá ti gbọ́ tẹ́nìkan ní ó ní pé mo ti mọ̀ ọdún rẹ̀ báwọn ṣùgbọ́n yìí ò ní mọ̀ ó wí pé ó ní pé mo ti mọ̀ kẹ́ hmm, àwọn aráàlú bí inú mi ní sọ kó mọ̀ ẹ̀ṣọ́ káàkiri bíbàdàn àtọ̀yọ́ ṣe rí yẹn èdè wọn yàtọ̀ síra wọn ìbàdàn yá ọ̀yọ́ fà àwọn ọ̀yọ́ máa ń fa ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ìbàdàn máa ń yára sọ tiwọn ẹni bá fẹ́ gbọ́ ọ̀yọ́ dáadáa lọ gbọ́ tálàfin bá ń sọ̀rọ̀ tí bá ń sọ yorùbá ó rí pé yorùbá máa mú lọ́kọ̀ọ̀kan ni wọ́n máa ń fà á èyí tẹ́ ń pè lọ́yọ̀ọ́ nìyẹn o ló yàtọ̀ síra wọn yẹn o àwọn èdè Ma máa wò nìkan ni ẹjù ń lọ sí ẹjù ń lọ sí ẹsẹ̀ mi sá ẹ̀rọ àwọn èèyàn yóò fẹ́ ní ìyàn lára ṣe mi sá ẹjù ń lọ sí ìyẹn pé ẹ fi mí lọ́wọ́ lẹ̀ ọ̀yọ́nu <laughs> ee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká tó fẹ̀rẹ̀ abọ́ sí jẹ́sà èkìtì àti jẹ̀ṣà ó yàtọ̀ síra wọn àkúrẹ́ gan ò bá wọn mu ọ̀tọ̀ lòǹdó àkọ́kọ́ tí wọ́n ń wí ibi èdè ti dàrú nìyẹn àdúgbò méjì gan kàrẹ́ tó bá níkàrẹ́ tó bá jẹ́ ẹ̀kàn tó bá lọ ọkọ̀ọ̀rún nìsín wọn ni tó bá wá látòkè làwọn tún ti mọ àdúgbò rẹ̀ ìlú kan ní o ẹ wo ọlọ́run bó ṣe ń ṣe àwọn ìlú kan ò tiẹ̀ lédè bẹ́ẹ̀ bá ti lọ àwọn Rivers State kò sí lingua franca lórí rédíò broken ní èdè wọn wọn ò lédè kan tí wọ́n jọ gbọ́ kò sí. ó tó mẹ́jọ nínú ìlú kan ọlọ́run nínú fi dáálíkà náàm níbo wọ́n nínú wọ́n ní Port Harcourt gan èdè tí ń bẹ nínú ìlú kan wọ́n ló lé ní ọgbọ̀n <laughs> nínú ìlú kan ọlọ́run ṣàánú wa ọlọ́run fi dáálíkà. lílé àlìmí àmì nìyẹn fún gbogbo àwọn tí wọ́n jó ní mímọ̀ torí náà ṣe rí pé kọjá bẹ́ẹ̀ wàláhì ó kọjá bẹ́ẹ̀ lárúbáwá náà tún yàtọ̀ síra wọn o a <laughs> ó pọ̀ bíi kọ́lọ́kú sànù wa tó látara bẹ́ẹ̀ ẹ má jà àgbàgbé ibi tá a ti lọ òun náà ni ìyà ti ń jẹ arákùnrin yẹn wọ́n á ní ọkùnrin yẹn yóò wá jáde sí i òní abishiri ìró ìbànújẹ́ fún ọ àní tó lè sí ìró ìdùnnú bílẹ̀dí yẹsùn káàdà yóò mú kan lẹ́dí kúńtà tó àjù ìjọ èní à ń fún ọ ní ìró ìbànújẹ́ nǹkan tí ó bà ọ nínú jẹ́ tí ó kóyà jẹ ọ èní lọ́jọ́ ta ṣàdéhùn ẹ̀ fàyàkùlù mẹ́nant ọ̀tá náà yóò ní rẹ̀ fàwájú ukaliwájú uyàjí ubishar ojú rẹ̀ yóò ojú ẹni tó dé pẹ̀lú aburú ni o tí ó fìyà jẹ fayakulu ana amaluka al-khabis an òun ni iṣẹ́ bú tó gbélé ayé ṣe fayakulu rabbi la tukimi sa'a yóò ní olúwa mi o má ṣe jẹ́ kí ọjọ́ gbèndé alìkíámọ̀ má jẹ́ ó ṣe kí ni má ó dé o má ó dé o ọlọ́run si ṣe wá bẹ́ẹ̀ o akànlọ ẹ̀rí pé ròbà nú ń tiẹ̀ lẹ́yìn eléyìí nípa ọ̀rọ̀ àwọn wọ́n ó fún ní ròdùnú tó bá dijọ́ gbèǹde alkiyama náà tó bá dijọ́ gbèǹde alkiyama á fún wọn ní ìròdùnú suratul kọkànléní ogún suratul nìyẹn àyà ọlọ́run bá àlékè ọlá sọ pé tó bá dijọ́ gbèdé alìkíyàmà á fún wọn ní ròódùnú nù kúránì sura twenty one sura kọkànléní ogún aya one hundred and one mo rò pé ti rí ẹ̀yin náà ẹ ṣí kájọ ká ó yà fà ṣí gàba. ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ọlọ́run bá nínú lẹ́dí iná sábàkọ́tìlà minna al-husna ula ani ula ani ula ika ani amubadun la yasma'una hasisa ẹtìrì one oh one. إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون ọlọ́run ní alladhina sábàkọ́ tí làwọn mi ń nà lè òsùn náà àwọn tó ṣe pé dáadáa tí wá bá látọ̀dọ̀ ọ̀la ìka ní àmúbàdùn àwọn láàgbé jìnà sí àná níjọ́ gbéǹde alkiyama ọlọ́ni àti ìsàhá kíkún iná yẹn láyásùnà wúnà ní gbọ́ khaliduna fi mashta'at anfusuhum àwọn wọn yóò ṣe gbére sí gbogbo inú tọkàn wọn ń fẹ́ ibẹ̀ ni wọ́n máa wà láíláí wọn ò ní kú gbogbo tẹ̀mí wọn bá ń fẹ́ láàmú fún wọn bẹ́ẹ̀. kò sì ní bá wọn kò ní kó bànújẹ́ kankan bá wọn òun náà ni ìpayà yìí tó ga jù. wàtàtàlá ibi tá à ń lọ gangan nìyẹn tàtàlà kọ́ òmìnir màláìka àwọn màláìka wọ́n máa wá pàdé wọn kí ni wọ́n máa wí. kòńtóńtò wọ́n máa fún wọn ní ròdùnrún wípé eléyìí ni ọjọ́ tá a ti ṣàdéhùn ẹ̀ fún yín ẹ máa gbádùn. ọlọ́run ẹ mọ́jà tún lọ bẹ̀rún yóò tún mọ mọ́rọ̀ mi wá. ètò àfikásẹ̀ rẹ̀ nípa bìṣárọ̀ òun náà ni ètò ọ̀nà ń sọ nínú suratul fajiri ọlọ́ni yà á yàtọ̀ Yeah. ọlọ́ni ayyàtò annafsuli mutumainna ìrẹ́ ẹ̀mí nafsuli mutumainna tó ẹ̀mí fàyàbalẹ̀ tí ó sì páyà kankan fún ìrìjì ìlà rọ̀bíkì ṣẹ́rí padà lọ sọ́dọ̀ olúwa rẹ̀ ọ́díyàtà màrìdíyà lẹ́ni ìyọ́nú lẹ́ni ayọ́nú sí wádé kò lè jánàtì wọlé pẹ̀lú àwọn ẹrúsìn mi wádé kò lè jánàtì wọ àlìjánà mi lọ bìṣárọ̀ nìyẹn ìró ìdùnnú nìyẹn a pè níjọ́ náà níjọ́ gbèǹde alkiyama ya ayyatu annafsul mutmain torí pé gbogbo ẹ̀mí àwọn ọ̀rẹ́ Ọlọ́run níjọ́ gbèǹde alkiyama àti kálẹ̀ kan nu suratul pé ìpayà akbar ìpalẹ̀ àjọ gbèǹde alkiyama kò ní kó bànújẹ́ kankan bá wọn àwọn ò ní ní problem àwọn ò mọ gbádùn ni wọn ò mọ wò sùn alálẹ́ àárọ̀ ìkìyà ń zoro orí ibùsùn wọn ni wọ́n rọ̀gbọ̀kú sí mutakọ bilin wọ́n kọjú síra wọn wọ́n mọ takùrọ̀sọ wọn á máa panu nínú sọ́rọ́tù wákíà ọlọ́run tí wọ́n máa fi panu lẹ́ran ẹyẹ ẹni pé ẹyẹ á máa dùn ún pọ̀ ọlọ́run wọ́n máa fi ẹran ẹyẹ panu wọ́n jókòó sórí àríkà lórí ibùsùn wọ́n àmọ́ bára wọn sọ̀rọ̀ pé ah, àfà ẹ̀rẹ́ tí ìgbà táwọn àtàwọn sírì láyé tí wọ́n sọ̀rọ̀ ẹyẹ ń màlá ń jẹ yìí àwọn ah, àmọ́ dúpẹ́ fọ́lọ́run jọ àmọ́ dúpẹ́ fọ́lọ́run jọ náà látà àtúnrántí o dáadáa àrántí ìtayé o anábìwá Muhammad sallallahu alaihi wasallam jí oyé wa aya kùránì náà jí oyé wa pé gbogbo ń ta ṣe láyé láàrántí lọ́hùn anábì òun náà ni pé gẹ́gẹ́ bí kùránì ti sọ pé má à ń àǹfùsùkùn gbogbo ń tẹ̀mí yín bá ń fẹ́ láàfún yín nínú sọ ìbùhárí ànábì ní ọkùnrin kan ó jẹ ayé títí ó jẹ gbádùn torí ayé ò sí ń bẹ̀ mọ́ àní kó tún jẹ ayé mọ́ ó gbádùn títí ó wá ròjọ́ kan pé àwọn mọ̀mọ́ dáko láyè ó wà lọ bọ́lọ̀ ọlọ́run òun fẹ́ dáko ọlọ́run ó wà nù sọ ìbùhárí ó fẹ́ dáko níbẹ̀ ni kí ló fẹ́ gbìn ó sọ níbẹ̀ náà wọ́n fún ní tó fẹ́ gbìn ó gbìn lójú ẹsẹ̀ ó hù lójú ẹsẹ̀ ó jẹ́ lójú ẹsẹ̀ inú rẹ̀ tó dùn sẹ́mọ̀ pẹ́lòmíì láyé ń bí bẹ́ẹ̀ gúnyán tẹ́ fi òṣíkí sí bẹ́ẹ̀ roka tẹ́ sí ọbẹ̀ ewédú tí wọ́n fi ẹ̀gúsí sí àbí ọbẹ̀ gbẹ̀gì gbogbo ń tẹ́ rí ẹbí sí yóò lòun fẹ́ mu gàrí àtẹ̀pà yóò ní tó tẹ́ ń lọ́rùn nìyẹn. wọ́n sábì <laughs> المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سور موضونة متقين عليها yóò máa wò pé àgàrí lọkùnrin bẹ́ẹ̀ mu wà láyìn tó tẹ́ lọ́rùn nu ó dùn máa ju ìyẹn tẹ̀yìn ń jẹ àtọ́bí òsì kìlọ̀ gàrí àtẹ̀pà kódà ìgbóni ẹbá ní ẹfi súyà mú yóò nínú ẹ̀pà yìí ó ní àwọn àdùn kan tó máa ń dira ẹ̀fún bẹ́ẹ̀ ó ń láìkẹ̀ ẹ̀pà gan wọ́n béèrè lọ́wọ́ arákùnrin kan ó ti kú o Ògúndé mo wo tàbí ẹnu tẹlifíṣàn wọ́n ní oúnjẹ wo lẹ fẹ́ràn jù ó ní gàrí àti ẹja àgbódò ó lóun a máa jí lóru mú alógúndé kò rówó jẹun ó ní gàrí lòun fẹ́ràn jù àti ẹja àgbódò sẹ́wọ̀n <laughs> pé jẹ̀bú ni ìjẹ̀bú ni so látara bẹ́ẹ̀ níta kàn fẹ́ lò ń bẹ́ẹ̀ òun náà nìyẹn kí wá nípò làwọn náà ṣe wá lè di wàlíyì lórí ta bá ní àmọ́ sọ̀rọ̀ bìṣàrọ̀ ń pọ̀ gbogbo wa la fẹ́ di wàlíyù abẹ́bẹ́ ẹ̀kọ́ báwo la ṣe lè fẹ́ báwo la ọlọ́run méjì náà ní ìrìn tárìn alákọ̀ọ́kọ́ á tẹpẹlẹ mọ́ àlìwàjìbáàt àwọn nǹkan tọ́lọ́run bá ṣe lọ́ranyàn èèyàn ò lè di wàlí pẹ̀lú pé ìyànná fílà lákọ̀ọ́kọ́ ó fẹ́ di wàlí yóò wá ìyànná fílà sáá ó sì kírun ọ̀rọ̀ èèyàn àrùn ọ̀tọ̀ ọlọ́run lèyìn máa jẹ́ ẹ gbọ́rọ̀ mi yé wọ́n pè ìrun àṣùbà òkì olóhùn ìyànná fílà kan yàrá ó wá ìyànná fílà títí aago mẹ́wàá àárọ̀ wà ní ẹ̀hẹ́n mo ìyànná fílà fọlọ́run wá kí àṣùbà ọlọ́run ò ní gba náfìlà àwọn àkọ́kọ́ àṣùbà tó tún fẹ́ kí ọlọ́run ó ibi tó yẹ o fi sórí o fi ṣèdí ẹ̀rí lórí eléyìí anábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní wa ma taqarraba ilayya abudi bi misli ada'i ma aftaradtu alayhi ẹrúsìn mi kò ní súnmọ́ mi kò sí ní téèyàn lè fi súnmọ́ mi lákọ̀ọ́kọ́ ju tí mo ṣe lọ́rùn èèyàn lé lórí lọ gbogbo ẹni ó bá fẹ́ jẹ́ wàlíyù láyé ó fẹ́ jẹ́ wòlíì àkọ́kọ́ tó máa ṣe ni pé iṣẹ́ ọ̀ranyàn tọ́lọ́run ó máa ṣe ìrun ọ̀ranyàn márààrún ó máa kí níjàmá ò ní máa dá kí lé torí pé kọkùnrin ó lọ kírun jàmá mọ́ṣáláṣí ọ̀ranyàn ló jẹ́ wọn lórí ẹlòmíì tá a bá yẹ wá mọ́ṣáláṣí ni aló ládùá kan tóun ṣe ń lé ní òjò òun ò lè wá kírun mọ́ṣáláṣí àwọn kan á máa sọ bẹ́ẹ̀ mo ti rẹ́ ẹlòmíì ó kọ́kọ́ ṣe ń tọ́lọ̀ ń ṣe lọ́rùn èèyàn lé ọ lórí náà kó tó máa ṣàdúà lẹ́yìn tó bá ṣe yín lọ́lọ́run ṣe fẹ́ gbàdúà ẹ̀ ẹlòmí ètí ẹ̀ wá mọ́ṣáláṣí rárá yóò ní iṣẹ́ tó ń ṣe kọjá mọ́ṣáláṣí ó sì ti ọlọ́run náà lọ́rùn bẹ́ẹ̀ mo gbọ́ tí wọ́n sọ fún mi pé nìkan sọ bẹ́ẹ̀ mo ah, ọ̀rọ̀ yẹn ò wọlé o ètò tí ọlọ́run lọ́rùn ní sọ ni ó sọ ohun tó tẹ́ ọ̀n lọ́rùn university condition admission àwọn ni ó fún ọ wálé láì ẹ̀rí nìyẹn pòròpóyé anábì sallallahu alaihi wasallam ó ní èyàn ó máa súnmọ́ lọ pẹ̀lú tó ṣe lọ́rọ̀ àyàn ó kírun ọ̀ràn àyàn márààrún ó ma gbàwẹ̀ nínú oṣù Ramadan àníri ọkọ ma jẹ̀sán náà rẹ̀ kó ní ẹ̀ àwẹ̀ wo lẹ́yìn gbà ọgbọ̀n péré lẹ́yìn gbà ohun tó jẹ́ pé nínú ọdún oṣù mẹ́fà lòun fi máa gbàwẹ̀ láti báyìí lòun ó ti bẹ̀rẹ̀ àwẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yẹn báyìí òun ò lè ṣe kó òun àwẹ̀ lòun máa wà oṣù mẹ́fà yìí lòun fi ń jẹun fọ́lọ́hun mẹ́fà àtàkọ́kọ́ òun èyí jẹun ìwọ́n sì wá ń sọ̀rọ̀ àwẹ̀ ọgbọ̀n péré ọlọ́run ọba gbogbo mẹ́fẹ̀ẹ̀fà ti ń kà yẹn àkọ́kọ́ ọlọ́run ò ní kà pé ń sìn torí pé ìtọ́lọ́run ṣe lọ́rùn yẹn lé lórí kò ṣe ẹlẹ́ẹ̀kejì ó tún ti ṣe lọ́hùn torí pé ó gbófin kalẹ̀ fún rẹ̀ ìbáàdà ọlọ́run ni ó sọ fún wa pé ìbáàdà báyìí ni kò ṣe ìwọ kọ́ ló yàn báàdà fọlọ́run torí pé tí wọ́n ń pè ní ìbáàdà ni tọ́lọ́run ni ẹ máa ṣe ń san yín lẹ́sàn lérí ẹ̀ ìwọ kọ́ ló wà sọ pé ọlọ́run mo fẹ́ máa ṣe lè fún mi lẹ́sàn lérí ẹ̀ rárá ibi tá a ti yàtọ̀ sáwọn nàṣàrà nìyẹn àwọn nàṣàrà ni wọ́n máa wókè hàn òun wọ́n sì gbé jọsìn kan kalẹ̀ kò sì ní sẹ́ẹ̀rí kankan fún gbogbo ayé ó sì máa ṣe ọlọ́run sàánà àìkọ́pọ̀rọ̀tù fíìlì mandubat a máa wá ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tọ́lọ́run ò ṣe lọ́ranyàn tí a ń pè ní mandub òun náà wọ́n tún ń pè ní masnun òun là ń pè ní sunna òun náà là ń pè ní àwọn orúkọ tí a ń pè ní usul fíkì nìyẹn sẹ́wọ̀n pé wájib òun ni ma amọ̀rọ̀ bí ìṣàrí aláwájì ilizam ọlọ́run ọba pa wá láṣẹ rẹ̀ nípa aláṣẹ tọ̀ràn yàn dandan gbọ̀n ọlọ́run dandan lèyìn oní wọ́n pè lọ́ràn yàn ṣùgbọ́n mandubu oní àwọn tó ń pè ní mustahabu pẹ̀lẹ̀ pé apá kan nú àwọn àfà wọ́n ṣòpinya láàrin sunna àti mustahab gẹ́gẹ́ bí imam ajawi ó ń sọ wípé mustahab ó ní nǹkan tó ṣe wípé tá a bá ṣe àgbàládá tá a bá ṣe tá a bá ṣe nítorí tọ́lọ́run ó san wá lẹ́san ṣùgbọ́n tá a bá ṣe àní jìyà ṣùgbọ́n kò sí nẹ́sù fún nǹkan yẹn ìjìtìhádù àwọn àfáà ni wọ́n fi fàyọ ṣùgbọ́n súnà òun ni tá ṣe nítorí tọ́lọ́run àgbàládá tá a ṣe àní jìyà ṣùgbọ́n nẹ́sù òun wọ́n fi gbé jáde lákin alẹ́dí alẹ́ ìyàjùmọ̀ wàlmasnon wàsúnà gbogbo nǹkan tí mo sọ ẹ lọ́dọ̀ àwọn àfáà oní usul nǹkan náà ni gbogbo ẹ̀ túmọ̀ sí wallahu alam ó náà làwọn tọ́lọ̀ wọn ò ṣe lọ́rọ̀ èèyàn bí irun sọ̀látù dùhà ṣe àpé kìí sọ̀rọ̀ èèyàn irú rẹ̀ ó ní tàrọ́wì táǹkì inú àwẹ̀ ẹlòmíì tó bá ti dé aṣámú yóò jókòó yóò wá máa retí ìgbà tí ó kú rákà tí wọ́n parí yóò alóhùn kí ẹ má ṣẹ̀ṣẹ̀ dé yóò kí ṣáì yóò akíjà yóò àlọ́jọ́ kò sẹ́yìn olóhùn fẹ́ yóò máa jẹnu yóò sá máa ṣọ́ kí ó kú rákà kan tó a ti kù kan báyìí yóò lọ́jọ́ ìwọ̀n ni aláàjúwẹ́rẹ́ ọlọ́run àwa mọ̀ mẹ́lòmíì yóò rò pé ó sì kù ni wọ́n kàn sálámọ̀ subhanallah wàlẹ́ àdé yóò ní àgbárí jábíjábí o káì yóò alẹ́ bí ẹni yóò awó ìwọ̀n pé sáwọn èèyàn ò rí òun báyìí dáadáa yóò ti ṣẹlẹ̀ sẹ́lòmí nǹkan gbàwẹ̀ ìbẹ̀rẹ̀ báyìí irú ẹni tó fẹ́ di wàlí yóò ní máa ṣe bẹ́ẹ̀ o yóò tajẹ́ ti kóhun àti mọ́mù ó bẹ̀rẹ̀ ni kìí sàwọn tí wọ́n máa bínú pé àyà gùn lórí irun tó bá fẹ́ di wàlí yù inú rẹ̀ ó máa dùn pé àyà ń gùn ni lórí irun o rò pé àwọn náfìlà yẹn ṣùgbọ́n lóde òní kí lóde tá fi ṣàlàyé eléyìí àtòdìjẹ lọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn wà ń fi ọ̀ràn yàn lẹ̀ ààrẹ ni tí ò kírun fọdún mẹ́ta kò wá jímọ̀ o sẹ́n pé ọlọ́ni ìdánú di àlìsọ láti ní ìyá omi jùmọ̀ a fásà àwìlà dìkìrìlà àwọn àfáà ní ìrun jímọ̀ ọ̀ràn yàn dandan gbọ̀n ni lórí gbogbo mùsùlùmí torí kálímọ̀ fásà amúrù ni wàlà amúrù yàtẹ́dìlì wùjú àṣẹ nìyẹn àṣẹ sì ní sọpọ̀ ọ̀ràn yàn ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé a sọ̀látù zúrì mọ́ níjọ́ jímọ̀ tí ń fi ń yé wa pé irun jímọ̀ lágbára pọ̀ tọ́lọ́run fi ní ká tún kí zúrì mọ́ tá bá ti kí jímọ̀ ẹlòmíì wà ní kí fọ́dún mẹ́ta yóò wà mọ ìyànná fìlà fọ́dún mẹ́ta òun tàbí kó mọ ìyànná fìlà kankan kó kàn mọ́ ṣe láìlà ìlàlà láì fọ́dún mẹ́ta tó bá lẹ́yìn ọdún mẹ́ta yóò wá jáde àwà lọ́rẹ̀ ọlọ́run dé kìí ṣe ọ̀rẹ́ ọlọ́run kìí ṣe wà líyù ẹ mọ́jà ṣe mistake àṣìgbọ́ ni o ẹni tó ṣe bẹ́ẹ̀ náà ó lè jẹ́ pé kì í ṣe pé ó wù láti ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó rò pé bó ṣe rí nìyẹn àtúnṣọ̀run pẹ̀lú ògùn ọlọ́run lọ́la nígbà tá a bá ń sọ àwọn tambiat àwọn àkíyèsí kọ̀ọ̀kan láwùjọ wa lónìí tọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ sọnù tó sì sọ àwọn èèyàn nù torí náà tí ò kí jímọ̀ fọdún mẹ́ta tó dé ta lọ́rẹ̀ ọlọ́run ni kì í ṣọ̀rẹ̀ ọlọ́run o torí pé nǹkan tọ́lọ́run ṣe lọ́rùn yẹn ó ṣe kí ni ó ti gbé jù ú lẹ̀ wọ́láì ìdí nìyẹn tó fi jẹ́ pé kọ́lùwà ìmọ̀ wàálùwà súnà rẹ̀ wà ẹ bá fẹ́ wàálùwà ó wà nù ṣe àwọn ohun èpè ní lè rí kẹ́límọ̀ yẹn nu kùránà àbí nu súnà wàá ni ọlọ́run wa antuma ilé masáájì sórọ́tù bá nù nínú àwẹ̀ àwọn sàábé wọn jọ bára wọn sọ wọn ṣàdéhùn pé àwọn ò ní súnmọ́bìnrin àwọn pé àwọn fẹ́ mọ́ àwọn ò ní súnmọ́bìnrin kankan nú àwẹ̀ ìyàwó àwọn àwọn pàtì fódìdí ọgbọ̀n ọjọ́ àbọ̀jọ́ mọ́kàndínlọ́gbọ̀n yìí àmọ́ ńgbà tí bàṣàríyà gbé ẹlòmíì inú wọn ní bá ń yọ ṣe lẹ́yìn kálukú sì mójú jẹ ọlọ́run ní àlímọ̀ òun ọlọ́run ọba ti mọ̀ ọlọ́run ló mọ̀ torí náà àlè àán àṣelẹ́yẹ̀tọ̀ fún yín kẹsúmọ́yà àwọn obìnrin yín ní òru Ramadan bẹ́ẹ̀ bá ti ṣínú tán títí tí sáàrì tẹ́ẹ̀fì jẹ sáàrì títí dí àlùfájàrí èyọ kódà kódà téèyàn bá rí pé ó mọ̀ kú ara èèyàn lé ní ìsìn èèyàn dìde lóru èèyàn wá rí pé sàárì mọ̀ ṣẹ́jú bí mẹ́wàá èèyàn lé five minutes ó lè sáré ṣe tó bá ṣe tán ó tún lè rest téèyàn bá rẹ́sì tán lẹ́yìn tó àlùfájàrí yọ lọ wẹ̀ jẹ́nàbà dandan kọ́ ni kéèyàn wẹ̀ jẹ́nàbà kálùfájàrí ó tó yọ torí a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí o èèyàn ó jẹun tán ní ó mu tíì tán bẹ́ẹ̀ ṣe na egun báyìí lára ó bá dìde wọn tètè pé ìyàwó rẹ ò sàárè tí ìkọjá tó bá súnmọ́ tán tó bá rẹ̀ ọ mọ́dára rẹ láàmú àbótútù mú jẹun ọgbọ̀n gbomi آه نعم ọlọ́ọ̀lá àti mọ̀ ń ṣe jàǹbá ara yín tẹ́ sọ pé ṣe ẹ̀ ṣe ẹ̀mí yín ò gbé gbogbo ń tẹ́ ẹ ṣeun ọlọ́ọ̀ ní gbogbo ń tẹ́ ẹ ṣeun ọlọ́ọ̀ forí ẹ̀jì yóò ṣàmójú kúrò fún yẹn ìsàbẹ́ ọlọ́ọ̀ ní ètò ọlọ́run ṣe èèyàn lé lórí ń pa àwọn ìyàwó ẹ máa ṣojú kòkòrò ẹ wọn ẹ máa jẹ ẹ máa mu. obìnrin kan máa sọ pé ọkọ òun ó sọ pé lòun lọ́dọ̀ ọkọ èèyàn o bá wù fa ọkọ tó láwọn obìnrin kan máa jìyà wọ́n máa fìyà jẹra wọn ewu kọkùnrin oṣù ọkọ ara rẹ̀ ni o yà dúró kò ní fẹ́ sọ̀rọ̀ fa ń lọ kí fankan ẹ̀ ìwọ ló ní obìnrin mi ò ní òun ti jú yóò máa kanra gbínrín inú ilé kẹ́yìn kíni kí ló bá ń kíni oúnjẹ mi kan ìbẹ̀ là ń kọ̀ kí ló wá le tó báyìí gbogbo nǹkan yóò máa kanra ní ọkọ sì ti ẹ̀ tó yẹ pé bóyá ọ̀sẹ̀ yẹn mẹkáníìkì ní tírélà kan ni wọ́n ṣe wọ́n ti gbérin gbé gbogbo ẹ̀ ó ti rẹ̀ kò tí ẹ̀ rántí obì obì sì ń fẹ́ tó o bá lọ fà yẹn bóyá ó sì ti lo oògùn ó ti ra àwọn oògùn kan tó ti sùn ìwọ ló lọ fà á pé mo wà ń bí o a máa rí bẹ́ẹ̀ ń gbà mí tàbáwọn àfáà tí wọ́n máa yẹ tíra wò bẹ́ẹ̀ máa yẹ tíra wò ń gbà mí wàláì láti ilẹ̀ ṣúgbà tílé mẹ́yìn ò ní díjú kò sì ní rántí ìyàwó ẹlòmíì tí wọ́n bá gbóúnjẹ wá ìkànnà àfáà oní ọgbọ́n tó máa dá tíyàwó òfin ní tí òyìn fi dáhùn láàmú ni pé tó bá ti rí pé mo ní Allahu Akbar jẹ́rìí àfáà ń kírun òun tó máa wo tí àwọn tọ́lá tó ti fẹ́ mọ̀ bọ̀ Allah akbar pípọ̀ òun lè ráyè wo tíra tó bá ti gbọ́ alákùbá arútí wọn náà bá ti wò ó yé àfá ọ̀yẹ kẹ́ sálámọ́ o òdodo ọ̀rọ̀ ni ẹ̀tọ́ ẹni ẹ̀tọ́ ẹni kí lásọ débẹ̀ o náà ni pé ọ̀rọ̀ tá a sọ yìí á padà yanjú ẹ̀ lọ́la pẹ̀lú ògo ọlọ́run o àwọn kan sọ pé tẹ́yìn bá fẹ́ jẹ́ wàlíyù kò ní súnmọ́ obìnrin o wọ́n lè yàn ó po obìnrin tì èèyàn ní níyàwó nínú tí wọ́n fi sọ pé ńgbà aṣọ àwọn tẹ̀m̀bí àwọn àkíyèsí mọ́ níyàwó ò sínú téèyàn fi ṣe wá téèyàn ó fi jẹ́ wàlíyù o àwọn ẹlẹ́sìn buddhism àti hinduism ni wọ́n dálẹ̀ àwọn barahamiya àwọn ni wọ́n dálẹ̀ tí wọ́n léyìn òní bùkátà sóbìn bí èèyàn bá ti ń jẹ gbádùn kì í sọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ máa jìyà mú sọ́lẹ̀ kan ọlọ́run ó ṣàánú wa látara bẹ́ẹ̀ ọ̀nà ní ẹ̀jẹ̀ ẹmu títí tí òwú dúdú. òwú dúdú funfun tá a fi mọ̀ yàtọ̀ sówú dúdú látara alfajiri Ari rí inú hadith àwọn sàbẹ̀ kan wọn lọ mú bí òwú dúdú àti funfun síbi ẹsẹ̀ wọn ń wò rárá o anabi ni lílàgbò ìmọ́lẹ̀ àárọ̀ yẹn òyẹ̀ yẹn bó bá lágbò tó wá tẹ́ẹ̀rẹ̀ yẹn funfun yẹn yóò hàn láàrin dúdú yẹn o ni wọ́n gbà lọ́lọ́run sọ ń bẹ̀ ànábì ló wá ṣàlàyé ẹ̀ pé tí wọ́n ń pè ní alfajiri ọlọ́run ni àtàyàtà báyìí àná títí tí ó fi hàn sí ọ ní o kéèpé kéèyàn jáde kéèyàn rí sálfàjàrí ti yọ àbí èèyọ nínú ìdájọ́ ṣẹ̀rí à ní pé kéèyọ náà nìyẹn ó mọ̀ jẹun ẹ lọ ó tún wọ́n ká àlùbẹ́jàrí ṣé kéèyọ ni àbó ti yọ kéèyọ náà nù ó mọ̀ jẹun ẹ lọ ọlọ́ni àtàyàtà báyìí àná ó dìgbà tó bá yí ọ ọlọ́ni ó dìgbà tó bá hàn yàtàbá yàn tó hàn sí ọ kedere báyìí pé alifájàrí ti yọ ìgbà náà ló fo oúnjẹ ńlẹ̀ sàárì kìí ṣe aago mẹ́ta aago mẹ́rin òru àṣìṣe ní ẹlòmíràn ní ah, à mọ̀ pé òun ó jẹ bẹ́ẹ̀ kó kúkú jẹun àárọ̀ kéésù oúnjẹ àárọ̀ ọlọ́run ní kèé ṣe ìyà ló ní àmọ́ jẹnu àwẹ̀ yùrídù lọ́ọ́ bí kùmìlì yusra wàlà yùrídù bí kùmìlì usra ìrọ̀rùn ló ń fẹ́ fún yín gbòrògbò tiẹ̀ kódà ànábì ni tálífàjà rí bá yọ bá ọ kí ni oúnjẹ kan wá kù lọ́wọ́ rẹ tó sì fẹ́ jẹ ànábì ni kò jẹ́ ẹ̀pá yorùbá fẹ́ràn kéèyàn mọ téèyàn bá ń jẹ adìẹ itan adìẹ egun egun adìẹ itan èèyàn ò fẹ́ràn èèyàn wá jẹ ẹran tán wọn ni àlùfáàjà rí yọ kéé kó ti yọ kó tó bẹ̀rẹ̀ o oúnjẹ lọ́wọ́ ló wá yọ orí wọn ni kò kàn jẹ kò kò kò fọ dáadáa mẹ ṣùgbọ́n mọ́ àádọ́gbọ́n tó lọ bù mí mọ́ ńlẹ̀ o èyí tó wà lọ́wọ́ rẹ̀ yẹn wàláì bó ṣe rí inú súnà nìyẹn Islam ò sí nira ń bẹ̀ mo rò bó ti yé tẹnu rẹ̀ yẹn mọ́ tún sọnù jẹ́ tán so ó lè wàá bù mí ilẹ̀ sí mọ́ àmọ́ ká ní kọ́ọ̀pù omi ti wà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ó lè dà sọ̀hún ní tí wọ́n ń ṣàlàyé nìyẹn wallahu ta'ala alam ọlọ́run fún alágbọ̀ọ́yẹ̀ aago mẹ́fà ti lù pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀la á ṣàlàyé sí á yanjú ọ̀rọ̀ á fi ọ̀rọ̀ àwòlìyá ńlá àwọn ọ̀rẹ́ ọlọ́run á fi gúnlẹ̀. tó bisimilayi rahman rahim àwọn afa wọ́n ní àwẹ̀ sha'ban àti àwẹ̀ rọ́jà báwo ló ṣe jẹ́ àwẹ̀ sha'ban anabiwa muhammad kìí ṣàwẹ̀ ọ̀ranyàn o anabiwa muhammad aisha ìyàwó aisha radiyallahu ta'ala anha ó ní kò sí oṣù kan tó ń rí ànábì sallallahu alaihi wasallam tó máa ń gbààwẹ̀ tó pọ̀ jù bí oṣù kíni o oṣù ṣàbán so a rí náà sù pé a lè gbààwẹ̀ fún kíni o oṣù ṣàbán ṣùgbọ́n àwẹ̀ Rajab àwọn àhádìsì wà lórí ẹ̀ dáadáa tó sì sọ àwọn ọlá tó wà fún ṣùgbọ́n gbogbo àdìsì yẹn kò sí ètò lálàáfíà ń bẹ̀ o àìsí gbé bàádà lórí nǹkan tí ò lálàáfíà torí náà kò sí tó ń já àwẹ̀ rọ́jàb nínú súnà ṣùgbọ́n àwẹ̀ wà tá a ti máa gbà tẹ́lẹ̀ àwẹ̀ monday àwẹ̀ thursday àwẹ̀ thirteen fourteen and fifteen oṣù ojú ọ̀run àwọn oṣù tí òṣùpá máa gún gbà yẹn àwọn míì ló dé gbá pòròpótíyé tí ó máa ń rokoṣo yẹn tí ó hẹn àwọn ọjọ́ mẹ́ta yẹn à ń pè ní àyàmù àwọn ọjọ́ funfun mo rò pé ó yé wa àwọn àwẹ̀ yẹn wà o àti àwẹ̀ àpọ́n bóyá ọ́fíìsì tó ń ti ń ṣiṣẹ́ àwọn obìnrin bú ló wà ń bẹ̀ ó sì tí ìríṣẹ́ mi àpọ́n sì ni àwẹ̀ tó mọ̀ gbà láti mọ kóra rẹ̀ ń jánu ó wà náà àwọn àwẹ̀ míì náà téèyàn lè wípé tó mo fẹ́ gbà méjì mẹ́ta mo ní problem kí n tiẹ̀ gbà àwẹ̀ kí n ṣàdúrà kí n bẹ lọ́hùn ìyẹn náà wà ṣùgbọ́n téèyàn wá sọ pé àwẹ̀ yìí àwẹ̀ rọ́jà kò sí o nù súnà wallahu ta'ala alam ọlọ́run ọba nìkan ló ní mímọ̀ o. aleykum salaam. nínú súnà ẹnìrún nínú súnà ọ̀nà bíi mẹ́ta lànà bíi gbà sálámà èyí tó wà mashhur tó gbajúmọ̀ ló kọ́mọ̀ sí wa yẹn assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ìkan nínú àwọn ọ̀nà tánàbí tó ń gbà sálámà ni pé yóò sálámà ní ẹ̀ẹ̀kan péré sí apá ọ̀tún kò sì ní yí ojú sápọ̀ ọ̀tún tán dáadáa yóò kàn yí díẹ̀ yóò sọ pé assalamu alaikum mo rò pé díẹ̀ òun ta bá lọ sí mọ́síláṣí àwọn haúsá wọn mọ́ sábà ṣe salamu alaikum ó bá mu nu súnà ó wà bẹ́ẹ̀ so ẹ nírun àwa táwa lẹ́yìn náà á ṣe bẹ́ẹ̀ torí pé à ń kọ́ ṣe imam ni wallahu ta'ala alamu nọmba tírì. asalaamualeykum. aleykum five aleykum salam. àwa tá a bá fẹ́ mọ bí tí mo ti rọ́rọ̀ yẹn tíra pẹlẹbẹ kan wà nbẹ ntẹ lè rà sífàtú sọláàtì nàbí ilé sheikh nasirin alalibani ó kó gbogbo àwọn kìnìún yẹn wá síbẹ̀ èyí tó tètè rọrùn fún wa nìyẹn tí ò ní ìdìgbà ṣe ń lọ́wọ́ tí a ńlá kan naam ṣùgbọ́n yóò ṣe azú àwọn ọ̀rọ̀ yẹn yóò ṣe padà sí inú kútùbù sunna naam. kùlá yorùbá tí mo jẹ àwọn darúgbó ajá ń bẹ̀ ǹjẹ́ ẹ wọ́n tẹ̀ sọ pé nínú àwọn ẹran tí ajá bá pa fún olówó ẹ̀ ló lè jẹ alkalbul mu'allama hadith ni àdébí sọ pé ajá rẹ tó kọ ẹran tó bá pa fún ọ ó jẹ pẹ̀lú àwọn májẹ̀mú báwo la ṣe mọ̀ pé ajá jẹ́ ajá tá a kọ́ lọ́dẹ àwọn afá onífíkì wọ́n ní tàbá sọ pé mu yóò mu tàbá ní wá gbà yóò wá gbà tàbá ní máa lọ yóò máa lọ tàbá ní wá yóò wá á ti mọ̀ pé lè ti gbẹ́kọ̀ nù. ànábì wa ní tó bá fẹ́ tú ajá ńlẹ̀ ó túlẹ̀ pẹ̀lú gbólóhùn bísmìlà gbogbo àwọn táwọn máa dẹ̀gbẹ́ táwọn máa pẹran nu gbó táwọn máa kájá lọ oko àwọn ajá tá a ti kọ́ ni o a ṣe bísmìlà tàbá fẹ́ tú àwọn ajá ńlẹ̀ gbogbo ẹran táwọn ajá ń bá ti wá pa wá wọ́n dẹ̀ tọ́ fún wa láti jẹ mọ́sálà kan wá jáde pé tí ajá yẹn ò bá fẹ́ yín dá ọgbẹ́ sí ara ẹran yẹn ń kọ́ ta kan rí tí ò síbi tí ọgbẹ́ wà lára ẹ̀ ọ̀rọ̀ pọ̀ táwọn àbá sọ èyí tó wọlé jù nípa ní jẹ́ tí ajá yẹn bá tún wá jẹ ń bẹ́ẹ̀ bóyá ajá yẹn pa ọ̀yà ó ti wá jẹ orí ọ̀yà yẹn kó tó gbé dọ́dọ̀ èèyàn ànábì ní kò mọ̀ jẹ́ ó pa fúnra ẹ̀ ní ìwọ kọ́ ló pa fún ṣùgbọ́n kò jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ó pé ó ti kọ́ lẹ́kọ̀ọ́ kò ní jẹ́ gan ó ti mọ̀ pé ó ti òun ọ̀tọ̀ ẹ̀kọ́ àwọn ajá tí wọ́n kẹ́kọ̀ọ́ dáadáa gan wọ́n bá rò kété wọn tiẹ̀ ní gbé wá fólówó ẹ̀wọ̀n jẹ ni wọ́n ti mọ̀ pé ẹran kéékèèké làwọn ilé àwọn bí ẹtu bí èsúró bí nǹkan kan ni wọ́n máa ń pa wá so bí ìyún ti rí nìyẹn mo rò pé ànábì tí wọ́n á ní ta bá rí ajá méjì tí ń bọ̀ ajá tiwa jẹ́ kan bẹ̀ ìkejì jẹ́ tẹlómìn tiwa ló gbẹ̀ràn hànúbọ̀ tí yóò tẹ̀lé ànílejẹ́ náà torí àmọ̀ bóyá ó jagbà lọ́ọ̀rẹ́ ni àmì tó pa ń bẹ́ẹ̀ tó bá sì jẹ́nu ti bí n láti rí àní lè jẹ́ torí pé bóyá àwọn òṣèlú sinmi láì tẹ̀lé ìmọ̀ bóyá rí àwọn ẹ̀kọ́ tí ànábì kọ́ wa nípa fífi ajá ṣe ọdẹ nìyẹn ànábì ní kò sì lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó sin ajá àyàfi fún nǹkan ẹyọ kan tó wá pín sí méjì òun náà ní ká fi ṣọdẹ ọdẹ kíni ọdẹ ṣọléṣọlé ọdẹ kíni ọdẹ pẹranpẹran ṣọléṣọlé yẹn ó wúlò lọ́dọ̀ àwọn darandaran pàápàá àwọn bíi fúlàní àti bòròró tí wọ́n lágbó màálù wọn ò fẹ́ràn wọn bẹ́ẹ̀ tí nǹkan kan bá bọ̀ wọ́n ó gbó wọ́n sì máa fi da ẹran náà torí ànábì ní gbogbo ilé jabawa àti aago jaros tí wọ́n máa lù gbọ̀ngbọ̀ngbọ̀n yẹn ànábì ní ó máa pàdánù kìráàtì kọ̀ọ̀kan nínú iṣẹ́ olóore wọn lójoojúmọ́ wọ́n ní kọ̀ọ̀kan ànábì ló dàbí òkè <laughs> torí náà àwọn fúlàní yìí ó rọ àwọn lọ́rùn lọ́rùn ẹran ajá ọmọ wà tá a bá wà lè sìn pẹ̀lú mẹ́jẹ̀mú kó mọ̀mọ́ wọnú ilé wa tó bá ń dúró níta a lè sìn náà tá a bá lè yara ajá wa tí ò ní mọ̀ bá a wọlé wọ yàrá wọ ẹ̀dẹ̀ tẹ́ pé ta ní ń dúró sí a lè sìn náà kò dọ́dọ̀ tiwa náà wallahu ta'ala alam aleykum salam jaros naam ago ẹ lo nǹkan míì láti máa attract wọn ẹ rí pé àwọn ará Òṣogbo wọn èé laago mo rò pé àwọn bàbá tí wọ́n ti gbẹ́sìn yé ń jọun ló ṣe wá sí yẹn pé ẹ mọ́ laago ṣé bó ṣe bá débì kan ní ìsìn tó lóun fẹ́ tàgùn mu àbóun fẹ́ tàgùn àbóun fẹ́ tògùn wọn sáwọn èèyàn nira so ẹja lo system wọn yẹn mọ́jà lo aago mo rò pé tiye ẹja máa lo nǹkan míì Ọlọ́run ó fún wa ṣe ṣé o ní nọ́mbà ni àdìsí wà lórí ajá títà o ànábì ní owó ajá èèwọ̀ ní fún mùsùlùmí láti gba ohun àẹgbò ajá ohun yé tajá àwọn kan sì ti sọ adájọ́ wò báyìí so kò bá mú bọ́ ẹ̀ táwọn ọ̀rọ̀ pọ̀ ń bí mọ́síálà yẹn ni ò jẹ́ ń fẹ́ dá olóhùn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ kan ó tún jẹ jáde ń bẹ̀ naam tẹ̀lé aleykum salam. Eh, pé tó bá ta kó tó mọ lórí pé ọdún tó kọ́ ọmọ lẹ́nu ẹnu ìyá ẹ̀ tó máa pọ̀ lọ́dún rẹ̀ ṣé òótọ́ ni. mo rí àdíìsì tó sọ wípé. àdíìsì pẹ́sà tí òkú yẹn tí ìyá ẹ̀ ò bá tí ò bá bá ìyá ẹ̀ láyé gbó bí ìyá ẹ̀ bí ìyá ẹ̀ tó ọlọ́run jẹ́ nípa ìgbà ẹ̀ kí ló máa pọ̀. ok ọlọ́run ṣàánú wa mo rí lóòótọ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó sọ fún wa wípé òkú ẹ̀ kan tí wọ́n ní wọ́n ké pé ó purọ́ kí wọ́n sílẹ̀kùn kan níbi ọ̀nà náà fún un wọ́n ó lù ú ní òdùrọ̀ sótìyé ìyẹn ni bí ọ̀gọ wọn ó lù ú ṣùgbọ́n àbí ò sọ pé ọmú tó kọ́ ọmú ó jáde o yóò tù káyán gá wọlé lọ ilẹ̀ ó tún dá padà ní mo kà ń bẹ̀ o wallahu ta'ala àlà wọn ò sọ pé ọyàn tó kọ́ ọmú ó jáde lẹ́nu ẹ̀ torí náà ìbéèrè pé ẹni tí ìyá rẹ̀ ò fún lọ́yàn yẹn kí ni ó wà pọ̀ kò ní jáde wallahu alam náà náà wà náà fáwà káṣọ́ra wa o ọlọ́run wa ẹlẹ́kùnrin jẹ́ ń sọ eléyìí nítorí àǹfààní àwọn onímọ̀ ẹ mẹ́jà máa ṣe bí ẹni pa gbogbo nǹkan o káàsì mọ́ sàwẹ́ fáwọn èèyàn tí bá béèrè béèrè pé mi ò melee màá lọ wádìí tàbí mi ò tiẹ̀ rárá tàbá lọ ka tírà kan tí ń pè ní mufti wa mustafti wọ́n sàlàyé tó pọ̀ mbẹ́ kódà ńgbà mi wọ́n lè béèrè béèrè kí èèyàn lóhùn òmọ́ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé òmọ́ gbogbo nǹkan torí hadith kan wà imam albani sheikh albani sọ aha rẹ̀ wọ́n ní táwọn téèyàn bá kú tán téèyàn bá jó mímọ̀ táwọn èèyàn wá ń ròyìn rẹ̀ láyé pé ah kò sí tí ó mọ̀ màláìkà kan wọ́n wà tí ó lu èèyàn ló bí ẹ̀yìn etí pé ń gbọ́ ṣé bó ṣe rí kò sí tí ó mọ̀ so kéèyàn máa fún ìyàn àwọn èèyàn láyé ní impression pé gbogbo nǹkan lèèyàn máa wò torí yóò tún lọ máa jẹ́ yà fún ìyàn nù sàárè náà ẹ dákun isa. bínú ìbéèrè yìí sà. ní owó tọ̀ ìhàwó ni islam kọ ló bá mú tàbá ní tí mùsùlùmí kọ sí mùsùlùmí ń bẹnu wa pẹ̀lú ògbọ́lọ́wọ́ àyà máṣíà àwọn ẹ̀ṣẹ̀ mùsùlùmí mi sọ pé ó dáa mùsùlùmí mi ní ò dáa sẹ̀gbẹ́nu mùsùlùmí ipò wa jura wa lọ gbígbàgbọ́ wa ṣe rí síra wa ó jura wọn lọ bá a ṣe súnmọ́ lọ sí ó jura wọn lọ ṣùgbọ́n kí ni àti islam kọ sí ní islam sọ ni pé haramu ni èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ gbowó èlé ànábì ni ọlọ́lọ́run ṣẹ́bi lé èlé fúnra ẹ̀ ilé ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ owó èlé yẹn akọ̀wé tó kọ́ ẹ́ ṣàhẹ́n àwọn tó jẹ́rìí ẹ̀ mo rò pé ti yé torí náà èlé tí Islam sọ ni àyà pọ̀ nu Kùránì tọ́lọ́run ti sọ ọlọ́run ọba ní ìyá ẹ̀ nìyẹn ọlọ́run ọba àlekẹ́ ọlá ní ahalla Allahu al-bay'a wa ọlọ́run lóun ṣe òwò lẹ́tọ̀ ṣùgbọ́n èlé yẹn òun ṣe léwọ̀ èsì lọ́lọ́run fi fọ̀ fún àwọn nǹkan tó yà pé ṣe bí bísínẹ́sì ni ọlọ́run ní rárá ọ̀tọ̀ ni bísínẹ́sì ọ̀tọ̀ ni rìbá òun ọlọ́run ọba òun ṣe bísínẹ́sì lẹ́tọ̀ ṣùgbọ́n èlé yẹn òun ṣe léwọ̀ wallahu alam. aleykum salaam. mo rò pé àwọn tó bá gbédè Yorùbá lè yóò bí léyìn o pé kí ni jẹ́ àkúdá àyà tí a gbédè yorùbá ní àárín inú tíra ṣùgbọ́n lọ́rọ̀ kan tí wọ́n sọ ni pé táwọn yorùbá ń pè ní àkúdá àyà wallahu ta'ala a'lam nínú tó yé mi táwọn àgbàlagbà máa ń sọ ni pé òkú kan tó ti kú síbì kan nílùú kan ó wá lọ dà ó sì tún yà ó dà ó yà ìyẹn ni pé ó dà ó tún di èèyàn ó wá yà síbi kan tó lọ gbé bẹ́ẹ̀ àkúdà aya yẹn pé òkú tó ti kú tó tún wá wà láyé títún ṣe ẹ̀mí ń jẹ ń mu ó tún níyàwó ń bímọ ìdí wọ́n ń pè lákúdà aya nìyẹn ǹjọ́ wà nínú àkídà Yorùbá ó wà torí pé àwọn kan ó mẹ́rí rẹ̀ wá pé wọ́n rí wọ́n sì sọ̀tàn kí ni Islam sọ lórí ẹ̀ tí Islam sọ ni pé irọ́ ni kò sí torí pé tí Kùránì sọ ni pé béèyàn bá ti kú kò wáyé mọ́ àmọ́ o èṣù lè máa dọ́gbọ́n láti tàn yín jẹ o kí gbàgbọ́ yín pé béèyàn bá kú kò ní wáyé mọ́ kó bá a lẹ tí gbàgbọ́ pé téèyàn bá kú èèyàn tún lè padà wáyé tó bá sì ti rin rẹ̀ lẹ́mìí èèyàn ìbẹ̀rù àti ṣe ìkà ò ní sí fún èèyàn mọ́ toró ti mọ̀ pé tó bá kú èbó tún wáyé òun ló fà tẹ́ fi ráwọn ará Japan àtàwọn ará orílẹ̀-èdè míì tí wọ́n nírú gbàgbọ́ wọn wọ́n kàn lè jókòó báyìí wọ́n ó dáná sunra wọn wọ́n ó jò dànù torí pé wọ́n láwọn ń fi ìhónú hàn síjọba ìgbàgbọ́ wọn ni pé ayé eléyìí ò dá àwọn òkùnkùn padà wá mi mo rò o ni wọ́n pè ní reincarnation páwọn padà wá so nínú Islam yẹn ò sí ń bẹ̀ o ọlọ́run ọba sọ ọ́nù Kùránì pé kò sáàyè fún ọlọ́run ní bẹ́ẹ̀ wà mí ń wàrọ̀ lẹ́yìn òkú tó kú yorùbá àtún títí gbèǹde ṣùgbọ́n èṣù a máa tàwọn èèyàn jẹ nínú tó yẹ wàá nù màkídà ó ní wípé ànábì sallallahu alaihi wasallam ó sọ pé kálukú wa la ní àǹjànú kọ̀ọ̀kan tọ́lọ́run dá mọ́ wa ó pè ní kọ̀rín kùránì náà sì jẹ́rìí sí wọ́n béèrè lọ́wọ́ ànábì pé ṣèwọ́ náà ní kò sí ṣíyá tí máa ń ṣe ju pé ń pa wá láṣẹ aburú lọ ànábì wọn níṣẹ́ ìwọ náà ní olóhun ní ṣùgbọ́n lọ́wọ́ bá ti fún un ní kápá lórí tòun kì í pa òun láṣẹ kankan tó jẹ́ aburú ẹ̀mí àǹjànú àwọn àfa alákìdá ní ẹ̀mí wọn máa ń sábà gùn ju tèèyàn lọ so téèyàn bá ti kú tó bá pẹ́ àǹjànú ti ń tẹ̀lé èèyàn kèbèrí ni èṣù ó ṣeéṣe kó lò ó nígbà tó yẹ pé wọ́n náà èsì ẹni eré tẹ́lẹ̀ èṣù ó ṣeéṣe kó lo ẹni yẹn láti fi tún sọ àwọn èèyàn nù sí i pé nípa ìgbàgbọ́ ọjọ́ gbèdé alìkíámà kó mọ́ bá àárín lẹ́lẹ́mìí wọn ṣe àpá àwọn àlìjànú wọ́n máa ń yí àwọ̀ padà wọ́n sì yára kódà àlìjànú lè gbé èèyàn níyàwó tí ó sì bímọ àwọn afáàmọ́ ẹ̀mọ́ ayàwó anú Quran nínú rẹ̀ inú ẹ̀rí tí wọ́n mú wá òun náà ni ibi tọ́lọ́run bá ti sọ nípa shaitan pé afatatakhiduna wa dhurriyatahu awliya min dunillah ṣé mú èṣù àtàwọn ọmọ rẹ̀ yẹn pé èṣù bímọ sọ àwọn àlìjànú lè bímọ ṣùgbọ́n ìjà wọn lè mú wa èèyàn wọn lọ mú tinú suratul suratul lẹ́ẹ̀mù tọ́lọ̀ ń sọ pé fábí ayé ala ìrọ̀bíkúmọ́ tó kàdìbàn súra wo ni ẹ súra tó rahman tọ́lọ̀ ń sọ pé lámúyàtọ̀ mẹ́tọ́nà ìsùn kọ́bí ló ń wà lájàn àwọn obìnrin àlìjàn náà àlìjàn èèyàn kankan ò fọwọ́ kàn wọ́n ṣáájú rí ìyẹn pé èèyàn kankan ò súnmọ́ wọn bẹ́ẹ̀ sì làlìjàn náà ò fọwọ́ kàn wọ́n rí so la inú táwọn àfáà fi ṣẹ̀rí pé àǹjàn ló lè bá àyàn lò pọ̀ nìyẹn káwá mú táwọn àfáà kú nílẹ̀ yorùbá náà àmọ́ gbọ́tàn ṣèyàn ṣẹranko àwọn ọdẹ ọlọ́nu gbó wọn ó sì gbé àǹjẹ̀nú wálé láyà àwọn òfẹ́ mo rò pé yóò yíra padà so bó ti rí nù so àlìjẹ̀nú lè ṣe bẹ́ẹ̀ yẹ àpọ̀lọpọ̀ wá ní mọ̀ ìfírí ìtùnú kódà ó lè yọjú síyàn ẹlòmíì ní ẹ tó bá rí àwọn ará ilé rẹ̀ yóò sàìmí ò ní sá o tó bá jẹ́ ìfírí ìtù àwọn tó ti lé nínú kúfùrù gan ẹ̀yin lẹ́ẹ̀họ̀ fún so ọlọ́run ṣàánú wa wallahu alam naam aleykum salaam ṣé ìmáàmù ni àbí ìmáàmù mi ìmáàmù ń kí tàràwí kò lè kí mẹ́ta méjì méjì ni ó mọ̀ kí sa kò kí ẹyọ kan ó ti kí méjì ó ti sálámà ó tún fẹ́ bẹ̀rẹ̀ méjì míì ó wá wà lórí rákà alákọ̀ọ́kọ́ ó wá sálámà lórí rákà alákọ̀ọ́kọ́ yes bí ó ń tí ó ṣe ni bí ìgbà téèyàn wà lórí ṣubúì sọlátùlù fájírì rákà méjì ni èèyàn wá kí rákà kẹyàn sálámọ̀ kí lèyàn ó ṣe èyàn ó mú kejì wá téèyàn bá sálámọ̀ téèyàn ó forí balẹ̀ lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ náà ni ó ṣe ní ti tàràwí yẹn kọ̀bùlí àti bàdí bó ṣe wà fúnrun ọ̀ràn èèyàn náà ló wà fúnrun kí ni ò tí èṣe ìrun ọ̀ràn èèyàn torí ẹlòmíín rò pé irun tí èṣe ọ̀ràn èèyàn ò nídìí kọ̀bùlí àti bàdí rárá o lóòótọ́ irun yẹn kì í ṣọ̀ràn èèyàn fún ọ láti kí ṣùgbọ́n tó bá ti wá kí o gbọ́dọ̀ kí níbàámu ó ti wá dọ̀ràn èèyàn kéèyàn kí níbàámu bọ́lọ̀ ń ṣe ní ákí ṣùgbọ́n tó bá lò kí kìí ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó bá wá kí yóò wà níbàámu bọ́lọ̀ ń ṣe ní ká ṣe kí ni ká kí tó bá wá kí bẹ́ẹ̀ ó tún ti dẹ̀ṣẹ̀ torí náà kọ̀bùlẹ̀ àti bàdí tó wà fún ọ̀ràn yàn náà ló wà fún tí èṣe ọ̀ràn yàn mo rò pé tí wa wallahu a'lam aleykum salam kọ kọ ìrọ̀wán ìrọ̀ o North Africa ni o. wọ́n ní ìrun jímọ̀ sọ̀ranyàn ni lórí obìnrin kìí sọ̀ranyàn lórí obìnrin o ọkùnrin nìkan ló jọ̀ranyàn fún àwọn obìnrin náà bá bú bá fẹ́ ni tó bá wù wọ́n wọ́n lè wá tó bá wù wọ́n wọ́n lè má wá ṣùgbọ́n ọkùnrin dandan ni wallahu wọ́n ní mọ́ṣáláṣí Jerúsálẹ́mù sí ti ń kírun kánàbí ò tó dé ń bẹ̀ bẹ́ẹ̀ ni ebi Ibrahim ń kírun Ibrahim ń kírun Ibrahim ló sì so wọ́n ń kírun bẹ́ẹ̀ kánàbí ò tó dé ẹ̀kọ́lọ̀ sọ fún Mariam gan ya Jésù ikunu ti wasjudi warukai ma àrọ́ kìín irun ti wà kánàbí ò tó dé ṣùgbọ́n ṣáklù ló yàtọ̀ ìran ọ̀rẹ́ yẹn márùn-ún kò sí mo rò pé tiye alam alaikum salam ọ̀rọ̀ wọn ó tún fa wàhálà míì bóyá kan wà wájú tá ó dà pé àyà igan ni a túìtì yẹn nígbà táwọn ẹbí sọ aya yìí ń kà ìta bá ti yanjú ọ̀rọ̀ wàlíyù tán pẹ̀lú ògo ọlọ́run nínú the same àyà ọ̀rọ̀ yẹn ó jáde wala takunanna minal mushrikin yóò gbé ọ̀rọ̀ yẹn jáde pẹ̀lú ògo ọlọ́run ẹni mìíràn gbà bá insha ṣàfáà wà o. àníwáwù dẹ̀ ni ọlá ọ̀rọ̀ ní débẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run yóò débẹ̀ nígbà àgbáyá